fún àǹfààní kó tún kó wa jẹ síbí lónìí àbẹ ọlọ́run ọba ó ṣe ìjókòó ìjókòó ẹ̀sìn tọ́lọ́run ó tẹ̀wọ́ bá fẹ́ni kọ̀ọ̀kan wa. gẹ́gẹ́ bí ìṣe wa a fẹ́ tẹ̀síwájú pẹ̀lú àlàyé látinú síra sẹ́rọ̀fọ̀lá akéde ti sọ̀háwìyà ní àníyẹ̀wò ibi tá a dé sinmi òun náà ni àlàyé lórí àwọn ìròyìn ọdún wọn kan tó jẹ́ pé a sì wà lórí ẹ̀ àti ìkọ̀tàn èyí tí afẹ́ ti kún ìta ti ṣe lálàyé lẹ́yìn òun náà ni ọ̀rọ̀ ráńpẹ́ lórí pé ọ̀nà méjì la máa ń gbà fi ròyìn ọlọ́run. ìpinnu inú òun ni ká lo gbólóhùn ó jẹ́ àti gbólóhùn a máa ṣe. gbólóhùn ó jẹ́ ni pé affirmative statement lọ́dọ̀ àwọn olóyìnbó. téèyàn bá sọ pé i am a boy mo jẹ́ ọmọkùnrin affirmative statement ni yẹn ni pé gbólóhùn yìí túmọ̀ sí pé ajẹ́ ajẹ́ nǹkan kan là ń sọ. tí ò bá jẹ́ gbólóhùn ajẹ́ ìdí ìrùn a ò jẹ́ so instead of mo jẹ́ ọmọkùnrin a lè sọ pé mi ò jẹ́ ọmọbìnrin. a ti pé nínú alukoran àwọn ibi tọ́lọ́wọ́n bá ti ń ròyìn ara ẹ̀ létí náà ló máa ń lò níbì kan á sọ pé òun ọlọ́run ọba jẹ́ àwa sọ bóun ṣe jẹ́ ó ní hóòlọ́ òun ni ọlọ́run ọba arrahman alẹ́ làhàrì òun ni ọba àtẹ́ ọba oníkẹ́ẹ́ tó wà lórí àláràjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí là ń pè ní affirmative statement tí àwọn ọmọ ìyàwó tí ò gbọ́ yorùbá yẹn ti dé wọ́n ti around ọ̀pẹ̀. gbólóhùn kejì àbí oríṣi kejì àwọn gbólóhùn tá a fi ń ròyìn ọlọ́run òun ni ká sọ yìí pé kò jẹ́ mo jẹ́ ọmọkùnrin ó fi rinlẹ̀ fọkùnrin ni mí mi ò já ọmọbìnrin eléyìí jẹ́ ó ṣe déédéé pẹ̀lú pé mo jẹ́ ọmọkùnrin ṣùgbọ́n ìdàkejì la gbọ́rọ̀ yẹn gbà. bẹ́ẹ̀ náà ló ti jẹ́ pé nígbà tọ́lọ́run bá ń fi ọ̀rọ̀ rinlẹ̀ aida kó lo affirmative statement àti kó lo negative statement pé òun jẹ́ òun ò jẹ́ àwọn nǹkan tó bá sọ pé òun jẹ́ yẹn àwọn ìròyìn tó tọ́ sí ọlọ́run ọba ni màá tẹ̀lé wọn ó ní hu allah òun ni ọlọ́run ọba allah alẹ́bí láìláha ìlàhùwà alimalik tó jẹ́ ọba alkudus asalam ó wá ka gbogbo àwọn ìròyìn yẹn lọ àwọn nǹkan tó jẹ́ tó fi wọ́n tẹ̀lé gbólóhùn allah níbi tó bá ti sọ pé òun ò jẹ́ àwọn nǹkan tí ò jẹ́ ní máa tẹ̀lé wọ́n máa ń jẹ́ nǹkan tá à ń pè ní anakọ́ì àwọn ìròyìn àbùkù tí ò sọ sọ́lọ́wọ́n ọba. pátòjúwe ó ní lẹ́yìnsà tẹ̀lé tìlẹ̀ ní iṣẹ́ yìí ó ní nǹkan kan ò dàbí ọlọ́run that is the negative statement wípé kò dàbí nǹkan kan so ìgbà tó lóun ò jẹ́ kí ni ò jẹ́ òun ò jẹ́ ń tó jọ nǹkan kan. bẹ́ẹ̀ náà ló sọ níbi kan ó ní ní ayatul kùsì ó ní láta àkóbòbó sinatún wọ̀lànà o. òun kì í ṣẹni tó oorun àbí òògbé máa ń dá mú oorun kì í kù òun bẹ́ẹ̀ ni òògbé kì í gbé òun so kò jẹ́ àwọn ìròyìn tí ò tọ́ sọ́lọ́run ní máa tẹ̀lé ó jẹ́ àwọn ìròyìn tó tọ́ sí ọlọ́run ọba ní máa tẹ̀lé. àwọn àfáà wa ní àlàyé tí ẹ wà lórí lílo gbólóhùn ó jẹ́ àti lílo gbólóhùn kò jẹ́ tá a bá fẹ́ ròyìn ọlọ́run. ṣé gbogbo kò jẹ́ náà ló jẹ́ ẹ̀pọ́n fọlọ́run ọba bí tí gbogbo ẹ̀ ló jẹ́ ìròyìn àpilé fọlọ́run ọba bí wọ́n ní mo jẹ́ a máa jẹ́ròyìn àpọ́nlé mi ò jẹ́ a máa jẹ́ròyìn àpọ́nlé tá a bá ti gbọ́ nǹkan kan yé lálékún lórí mi ò jẹ́ yẹn fọlọ́run bá ní òun jẹ́ nǹkan báyìí ìròyìn àpọ́nlé ló tẹ̀lé tó bá lóun ò jẹ́ nǹkan báyìí kó tó déròyìn àpọ́nlé àti àgbẹ́yé kan kú ìgbà náà ni a tó déròyìn àpọ́nlé. sí nǹkan tí mo gbà lè yé wa dáadáa problem tí ẹ̀kọ́ àtúndà ni òun ni pé ó fẹ́ kí wọ́n sì lákàyè kí wọ́n fi tẹ̀lé ọ̀rọ̀ tá a bá ń sọ àjẹ́bẹ̀ ìyẹn á kùn sípò á kàn máa wòran ni tí wọ́n bá ti lákàyè tẹ̀lé ó rọrùn láti gbọ́ yé ọ̀sẹ̀ wọn bá kàn jókòó tí ò concentrate kò ní gbọ́ nǹkan tí wọ́n sọ yé. now again mo ní tá a bá fẹ́ ròyìn ọlọ́run pẹ̀lú gbólóhùn pé ó jẹ́ àbí ó ṣe tó jẹ́ affirmative statement gbogbo ibi tọ́lọ́run bá ti lo mo jẹ́ mo ṣe fúnra ẹ̀ nínú quran ìròyìn àpọ́nlé ìṣe àpọ́nlé tó sọ́tọ́lọ́run ní máa tẹ̀lé gbogbo ibi tó bá ti sọ pé mi ò jẹ́ àbí èmi kì í ṣe àwọn nǹkan tí ò tọ́ fọlọ́run ọba láti ṣe ni màá tẹ̀lé. gbogbo wa máa jẹ́ àpọ́nlé àwọn àfáà ni a ń láti fi àgbọ́yé kan kún gbogbo gbólóhùn mi ò jẹ́ àbí mi ò ṣe. wọ́n ní òdodo pé mi ò jẹ́ àbí mi ò ṣe fúnra rẹ̀ kò lè jápọ̀nlé ọba ó sì gbà tá a bá fi àgbọ́lé kan kún un kó tó jápọ̀nlé. káwa lè gbọ́dọ̀ yé wọ́n ní ká ìmájìn wípé a fẹ́ ròyìn ẹnìkan àwa ní lágbájá o kì í jà wípé kì í jà yẹn ẹ rí i pé kò jẹ́ àbí kì í ṣe ni negative statement ni ṣé ògèdè ká sọ pé èèyàn kì í gbà ṣàpọ́nlé ni sẹ́ni tí ò bá gbọ́rọ̀ àtúndà yìí ó jẹ bí àpọ́nlé ṣùgbọ́n wọ́n ní rárá káyì máa jà ó kó jàpọ́nlé àgbẹ́yé kan láti kù àgbẹ́yé tó láti fún àì máa jà òun ni wípé ẹni tí kì í jà yìí àìjà ẹ̀ òbí kéjì àìsí máa jà láàfin rinlẹ̀ fún. so tàdánilágbẹ́jẹ́ kì í jà òbí kéjì jíjẹni tí máa jà òun kéle jíjẹni fún ní sùúrù. wọ́n ló dìgbà tá a bá gbọ́ lórí pé tá a bá ti lo negative statement wípé ọlọ́run ò jẹ́ a ti gbà á lérò wípé òbí ohun tó lóun ò jẹ́ yẹn à ń fi ń rinlẹ̀ fọlọ́run ìgbà náà ló máa jẹ́ àpọ́nlé. ìyá ṣe gbogbo ìgbà ní òdìkejì gbólóhùn ta sọ pé ẹ̀dá ò jẹ́ bí máa wà fọ̀rẹ́ fẹ́dà. tábàdínlọ́gbọ́jà kì í jà ibi táwọn kan máa gbọ́ yé tó máa gbọ́ yé sí ni pé ó jó ní sùúrù. ṣùgbọ́n ṣé dandan ni fẹ́ẹ́ tí kì í bá jà ó láti jó ní sùúrù ẹ̀dẹ̀ mo bí léèrè ni tàbá léèyàn ẹnìkan wà o kì í jà ṣé dandan ni pé àyè máa ja ẹ̀ torí pé gbóná sùúrù ni kò nẹ́sẹ̀sì pẹ̀lú àlàyé tàbá kì í ṣe àbòsí ṣé àyè ìṣàbòsí ẹ̀ ṣé dandan ni kó jẹ́ pé orí kójú rí déédé ẹ jẹ́ tẹ́tẹ́ contribute mi o otherwise ẹ ní gbọ̀ǹkan fẹ́ ṣàlàyé ìgbé. Are we together? ok for ẹ jẹ́ kí n ṣàlàyé for our sister who doesn't understand Yoruba I started by saying when we want to qualify Allah with attributes which are befitting to Him there are two ways of doing so um, and both ways are taken from the Holy Quran because He is the best to describe Himself we have found that uh, throughout the Quran, Allah uses two ways of qualifying himself. Either by using affirmative statements, when he says, for example, He is Allah, Al-Malik, Al-Quddus, Al-Salam, and so on and so forth. He goes on to qualify himself affirmatively. The scholars say there is another way that Allah describes himself and um, that is by negative statement. When he says he is not, very technically he says he is not like anything or nothing is like him. This is a negative statement. They then went further to explain that always when the statement used to describe Allah is affirmative, the adjectives that follow that affirmative statements are always adjectives, attributes which are disputing for Allah. He said, Who oh Allah? He is Allah. Al-Malik, the Almighty. Al-Quddus, the self-subsisting. Okay? And so on and so forth. So when an affirmative statement comes, all the qualities that follow it are qualities that we can use to describe Allah as befitting to On the other hand, when a negative statement is used, like He is not like anything, or when He says, وَلَمْ يَكُلْ لَهُ كُفُوًا أَحَدٍ Nothing is equal to Him. Nothing is like Him. Or when He says, inna ربك لا يظلم وليس laysa للعبيد. he is not unjust to his servants to his slaves all these are negative statements is it automatic that when a negative statement is used to qualify Allah is it automatic that it is a positive attribute the scholars say no unlike the affirmative statement, which is always a qualifying attribute, a positive attribute. When a negative statement is used, before it becomes a positive attribute, we have to understand that the opposite of that qualification is intended. Mo wá ń ṣàlàyé, mo ní tá sọ pé lágbájá kì í jà negative statement ni ṣé òdodo pé lágbájá kì í gbà sẹ́yìn ní àtẹ́yìn kọ́ ẹ gbọ́dọ̀ ẹ̀yìn òmù ẹ̀yìn ni kò nẹ́sẹ̀sì kò jẹ́yìn nípa táwọn afáàn sọ̀rọ̀ nìyẹn wọ́n ní kò nẹ́sẹ̀sì kò jẹ́yìn ẹni bá yọ̀ lẹ àbí tó yodo kò ní gbà tó bá wò pé gbogbo àwọn tó wà láyìíká òun tóun lè bá jà wọ́n lè dáhùn mọ́lẹ̀ wọ́n lè fìyà jẹun ámọ̀ wọn rẹ̀ àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni tá a bá sọ pé lágbájá akọni ni positive statement affirmative statement yẹn ẹ̀wù nìyẹn ọ̀tá adágbó negative statement kò tí ì túmọ̀ sẹ́yìn ó lè má jẹ́ yìí tá a bá ní lágbájá kì í ṣàbòsí sẹ́yìn ni kò tí ì túmọ̀ sẹ́yìn kó tó túmọ̀ sẹ́yìn ó sì ìgbà tá a bá fi àgbọ́yé kan fún wípé òdì kejì ṣíṣàbòsí àti fi rinlẹ̀ fẹ́ni yẹn kí ni òdì kejì jíjẹ́ni tí máa jà kéèyàn gbé ní sùúrù alẹ́ ẹ̀kọ́ ni tó ń gbàtà sọ pé lágbájá kì í jà káyì máa jà yẹn tó jẹ́ ẹrù ó sì gbà tó bá jẹ́ pé ohun tá a gbà lérò pẹ̀lú àìmáa jà ẹ̀ òun ni pé kí ni o ó ní sùúrù alẹ́ sọ pé kì í jà táàsì gbálérò kò dé ní sùúrù pé ọ̀lẹ́ ojú ló sọ́dá láì máa jà kò ní sùúrù a jẹ́ pé kì í jà yẹn kò ní jẹ́ nìkan ẹni tá a sọ pé kì í ṣàbòsí àbòsí ṣíṣe ṣé ṣe àwọn tó lágbára ni àbí ṣe àwọn ọ̀lẹ́ ìṣe ọ̀lẹ́ kọ́ o àtọ́lẹ̀ bá ṣàbòsí ìyá ò ìṣe ẹni tó lágbára ni ẹni tó wà nípò pé ká fúnyàn lẹ́tọ̀ọ́ àbí ká má fún lẹ́tọ̀ọ́ tó wá kọ̀ láti mú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lè lọ́wọ́ òun la sọ pé ṣàbòsí tó iṣẹ́ tó lágbára láti ṣe nǹkan tó wá kọ̀ láti ṣe ni. so tá a bá ní lágbájá kì í ṣàbòsí kò tí ì túmọ̀ sẹ́yìn ó tó ń túmọ̀ sẹ́yìn ó di ìgbà tó bá jẹ́ pé ìdàkejì àbòsí ṣíṣe ṣíṣe kéré kí ni ìdàkejì àbòsí ṣíṣe ló máa ṣe déédéé ó sì gbà tó bá jẹ́ pé ohun tá a gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé ajẹ́ni tí máa ṣe déédéé ìgbà náà ni negative statement yẹn ló tó lè jẹ́yìn ní ìrànbí àti ní ìtakókó jù sáǹdọ̀ ní báyìí so wọ́n ní anywhere tá a bá ti rí tí wọ́n bá ti lo negative statement láti fi qualify ọlọ́run àgbọ́yé àwọn àfa àtàlẹ̀ síyà ní í pé ìdàkejì statement yẹn o àti fi rinlẹ̀ àti àfọ̀mẹ́ pé òun ni tọlọ́hún ọba. olórí lárúbáwá kan ká lè mọ̀ wípé gbogbo negative statement òun kọ́ ló ń jẹ́ ẹ̀yìn. wọ́n ló kọ orí kan ẹ máa gbé mi ó ní ògbẹ́yẹlẹ̀ tó ń láyà dúró náà ìrìn mẹ́tí wọ́n láyà dùnmú náà náà ṣẹ̀ṣẹ̀ yà á ó ní ìran mi ìran mi ó fẹ́ yin ìran ẹ̀ àti kó fẹ́ fún wọn àmọ́ ìṣe fẹ́ ṣe nu méjèèjì pọ̀tẹ́ máa gbọ́. tí ẹnu nǹkan kan táwọn lágbá fi gbajúmọ̀ láyé àtijọ́ ni pé wọ́n máa ń sábà bára wọn jà lórí nǹkan tí ò tó nǹkan àwọn ìran kan ti ṣígun lọ báwọn míì torí pé akọni lọ̀pọ̀lọpọ̀ wọn tó ìjà máa ń ṣẹlẹ̀ láàrin wọn púpọ̀. akọni yìí wá fẹ́ ròyìn àwọn ará abúlé tiwọn ó ní ṣe ẹrẹ́ wọn abúlé wa kò bẹ́ yíyí rà ọbẹ̀yìlà ni pé abúlé tó kéré lérò wọn wọn ò pọ̀ instead of ọbẹ̀yìlà which is a big tribe ó lo gbólóhùn pé ìjọ kéréje kan làwọn èèyàn tèmi ó ní láyà dúró na bèbè mẹ́tìn wọn kì í ṣàbòsí sẹ̀dá kankan kẹ wá máa rò pé àìṣàbòsí wọn torí pé wọ́n dúró déédéé àtolódodo ni ó wá ní wọ́n láyọ̀ lèmú náà náà ṣe ṣe à ó ní làákìnnà kọ́ọ̀nù ka'anna rọ́bàkà lẹ́yìn yàtọ̀ lẹ́kàṣẹ́yẹ ti wá hùm. bí ìgbà tá a bá ní àwọn nìkan lọ́lọ́run ọba dá pé kí wọ́n máa fáyà òun. ṣé ń gbọ́ ó lè rọ́ fọlẹ́ìtà fọlẹ́ìtà lè dìhìn kọ́ọ̀mẹ́n ìrà rọ́kìbú sẹ́nu ìrọ̀ ọ̀rọ̀ tẹ̀ fùrùsánà ń wọ̀rọ̀ fàánà. bí ìgbà tá a bá láwọn nìkan lọ́lọ́run dá kí wọ́n máa fáyà òun ìyẹn ni pé gbogbo ìgbà tó bá yẹ kí wọ́n jáde kí wọ́n lọ jagun àwọn á máa claim pé ìpáyọ̀ ọlọ́run ni ò fẹ́ jẹ́ káwọn ó jà kékeré ó ní à mo wish ó máa wù mí o bíi pé kí n wá látàwọn àwùjọ kan láàárín àwọn àwùjọ kan tó jẹ́ pé àwọn akọni tí máa jẹ́ kí n lọ ọjà láti fi gba ẹ̀kọ́ wọn pọ̀ nù wọn. a jẹ́ pé àwọn ìjọ tẹ̀lé kì í jà wọn kì í ṣàbòsí yẹn kò fi yìn wọ́n fi bú wọn ni. ó ní wọ́n yọ̀ lọ wọn yìí fẹ́ fojú wíkú. ó túmọ̀ sí pé tá a bá ti lo negative statement it could mean a praise it could mean the other way ó lè mean èyí pé rárá à ń sọ pẹ́lú yìí kò ṣe nǹkan yìí torí ó ní ìdíwọ́ láti ṣe ni ọmọ mi ò jalè rí kò tí ì túmọ̀ sẹ́yìn kò jalè rí bẹ́ẹ̀ nítorí pé òjẹ́ kí nǹkan ó máa ta tó máa tó máa òjẹ́ ó ṣe nǹkan ẹ síbi tí ó ti rí mú àbí ìpáyà ń ṣe wípé a mọ́ mi ò jẹ́ bẹ́ẹ̀ á fẹ̀nà tòun bàjẹ́ ṣùgbọ́n pé tó ń dẹ́yìn ó ti gbà tá a wípé ọmọ mi ò jalè rí yìí ó túmọ̀ sí pé ọmọ yìí a máa bẹ̀rù ọlọ́run kódà bó lóun ò bá síbẹ̀ kò ní í mú. so ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ní abala yìí ni pé anywhere in the quran àbí in the tá a bá ṣe lè tí wọ́n lo negative treatment. fọlọ́run ọba ká máa gbọ́ yé pé ìdàkejì statement yẹn àti àfọ̀mẹ́ ẹ̀jẹ̀ ká wo àwọn àpèjúwe pátá ń sọ yìí ọlọ́run ní níbi kan nù quran ó ní láta àkókò sí tó ń wọ̀là nù nígbàtí kò sì gbé omi kìí kù ògbó kìí gbé kí ni ìdàkejì ẹ̀ ká máa àfọ̀n ìfọlọ́wọ́n ọba ìdàkejì ẹ̀ ni pé gbogbo ìgbà ọlọ́run ọba àlejò ọlá wọ́n wà láàyè torí ẹni bá ti kú ó ti kú ni o ẹni bá sùn ti kú ni ó ti kú. kò kí òun má pọ̀ ọlọ́run ọba kó o gbé ó má gbé kò tí ì jẹ́ ẹyìn ìfọ́lọ́run ó dìgbà tá a bá gbọ́ ìdàkejì ẹ̀ yé àti ẹ̀mọye bàbá àbí oyè ìyá kí ò rọrùn sùn tí kì í bẹ́ẹ̀ sẹ́yìn fún wọn tó yẹ pé àìsàn ni ò jẹ́ kí wọ́n rọrùn sùn adọ́gbọ́rí tó pé odidi ẹgbẹ́ mẹ́ta ó máa lajú rẹ̀ kejìlẹ̀ bí iná ọlọ́dẹ ni kò ń ṣe pé wòye náà láti má sùn ṣùgbọ́n àìlè sùn látara pé àárẹ̀ kan ń bàjá ni tó tábà léèyàn kan kì í sùn tó ti túmọ̀ sẹ́yìn kò tí ì túmọ̀ sẹ́yìn ó dìgbà tá a bá gbọ́ yó ń pé kì í sùn yẹn látara pé opposite yẹ ni pé òun ó ya ọlọ́lá ọlá tiẹ̀ kọjá kó òun ó gbé ó kọjá kó òun ó gbé ẹ̀jẹ̀ tẹ̀ ń gbọ́ statement yìí ẹ ẹ máa ṣèmọ̀ pé báwo làwọn àfa ṣe lárò jinlẹ̀ tó yìí torí nǹkan kan tẹ́ pé èèyàn ò lè dédé ronú kàn tí kì í bá ti tẹ ọlọ́run fún rẹ̀ ó darí ọpọlọ wọn síbi àwọn kan tá à ń sọ yìí. so any negative statement kò tí ì túmọ̀ sẹ́yìn ó ti gbà tá a bá understand from that statement say the opposite of that statement is affirmed for allah. so wọ́n á ní anywhere náà for hand àti rírọ́ ká máa fi ìdàkejì yẹn ká máa fi rinlẹ̀ fún ọlọ́run ọba. ṣèlú nígbà tó fẹ́ ròyìn ara ẹ̀ níbì kan ó ní lẹ́yẹ́kù lọ́hùn kúfù ẹn àhàdẹ̀ kò lákẹgbẹ́. tí wọ́n bá ní kò lákẹgbẹ́ tó nẹ́gẹ́tì kó jẹ́ yìí tí ò bá jẹ́ yìí kí ló lè jẹ́ kí ló lè mú ni má lákẹgbẹ́ tí ò bá ní jẹ́yìn tí ò bá dáa wẹ́ẹ́ ó súnmọ́ tó bá jẹ́ pé gbogbo nǹkan tó wà láyìíká ojú lọ kò látẹgbẹ́ náà ọmọ tá a bá dúró mi tó bá wà láàrin wa tá a bá ní àwọn ah, ọmọ yìí ò látẹgbẹ́ kẹ́yìn mi kò tí ì kẹ́yìn ó dìgbà tá a bá gbọ́ yín tá a bá gbọ́dà sí ju ẹ̀yìn kí ni ìdàkejì kó má látẹgbẹ́ ni pé àkókò ah, ọ̀fẹ́ rí ìtẹ̀ irú ẹ̀ sí oró ju gbogbo nǹkan tó dá lọ nǹkan táwọn àfáà sọ ni so anywhere tábà ti rí negative statement tí wọ́n fi ń ròyìn ọlọ́run ọba wọ́n ní ká máa gbọ́lé gẹ́gẹ́ báwọn àfáà ṣáájú wọ́n ti gbà á lẹ́nu òjíṣẹ́ látàwọn sọ̀hábà wípé opposite statement yẹn àti àfọ̀mẹ̀ pé òun la fi ń ròyìn ọlọ́run ọba. Now tí ò bá sí pé a irú yìí a fi kún negative statement negative statement kò ní í gbẹ́yìn àtọ́nàtọ́ ẹ máa wá gbọ́ tí èèyàn bá fẹ́ ròyìn ọlọ́run tó bá ní láìláha kò sí ọba kankan negation ni a ní kò sí ọba kankan irú ọba wo ọba tíjọsìn tọ́ sí kò sẹ́nìkan tó tọ́ka wólẹ̀ fún ìlọ̀lọ̀ àti ọlọ́run ọba ó bẹ̀rẹ̀ pẹ̀lú negative ó wá fi ìjẹ́jẹ́ affirmation ó fi parí ẹ̀ wípé irú èyí tá a ní kò sí òun ni èyí tọ́lọ́run ọba nìkan dájẹ́ tí ò sẹ́dá kan tó fi jọ́ na wọ́n wá ní ayé gbogbo àwọn ọ̀nà tọ́lọ́wọ́n bá ń gbà ròyìn ara ẹ̀ yìí àwa rí i pé a lè summarize wọn fóríṣi mẹ́ta. ìpínlẹ̀ ń bẹ̀ òun ni pé àwọn ìròyìn tọ́lọ́run fi ròyìn ara ẹ̀ afẹ́ká gbọ́ wọn yé àwọn tó wá nínú quran àti nínú hadith ká gbọ́ wọn yé sí wípé bí wọ́n ṣe bá ti tóbi ọlá ọlọ́run ọba mu láì ní jẹ́ pé à ń fi wé tẹ̀dá kan àbá ń fi tẹ̀dá kan wé láì ní jẹ́ pé ajá ìròyìn yìí kúrò lára ọlọ́run a kọ̀ láti fi ròyìn ọlọ́run torí pa rò pé tá a bá fi ròyìn ẹ̀ a ti ń fi wé ẹ̀dá bẹ́ẹ̀ náà ni pilatem field a ò ní ti tẹ̀dá ṣe àpèjúwe ìròyìn yẹn ẹ jẹ́ kí n sọ tí mò ń sọ lọ́nà mi. sábà ń ròyìn ọlọ́run pé àtẹ̀míyàn ọba tí máa gbọ́rọ̀ àlùbọ̀síyẹ̀ ọba tí máa ríran. wọ́n ní gbogbo nǹkan tí a fẹ́ ká gbọ́yé nípa ẹ̀ ni pé ọlọ́run ròyìn rẹ̀ òun máa ń gbọ́rọ̀ òun sì máa ń ríran. ọba tí máa sọ̀kalẹ̀ tóun bá ti dá sí mẹ́ta a ń láti gbọ́ yí pé bẹ́ẹ̀ ni ọlọ́run ọba máa ń sọ̀kalẹ̀ ṣùgbọ́n àní fi yé sí sọ̀kalẹ̀ ẹ̀dá ìyẹn ni tẹ̀síì àní ṣàpèjúwe bó ṣe ń sọ̀kalẹ̀ káwá sọ pé lága ló máa ń bá wá ni okùn kan ló máa ń sọ̀ wá sí sàkàlẹ̀ ni ìyẹn ni tẹ̀síì àní sọ pé bákan ní ṣe máa sọ̀kalẹ̀ nígbà tá a sọ pé abdulrahman alala arṣi tẹwà ọba ìfẹ́ tó wà lórí àlárà yìí àní júwe báwọn odó ṣe wà lórí àlárà yìí ṣé jòkó ló wà ní ṣé dùbúlẹ̀ ni torí pé kí ni òun ọlọ́run ọba tó ròyìn ara ẹ̀ kò fi àwọn àlàyé wọ̀nyí kùn. so ìkíní nìyẹn nínú àwọn ọ̀nà tá a máa ń gbà ti yan ọlọ́run ọba. ọ̀nà kejì wọ́n ní nẹ́sì máa ń lẹ̀fọ́ àwọn ànẹ́sì yìí máa ẹ̀ẹ́dẹ̀kọ́dẹ̀ tòbó ti kà máa lẹ̀ fẹ̀kẹ́ yìí ọ̀nà kejì ní nǹkan tí mo sọ láàárọ̀ yìí òun ní pé èyí tó bá lóun ò a máa gbọ́ yín pé ohun tí ò jẹ́ yẹn ìdàkejì ẹ̀ ló jẹ́. tó bá lóun ò kí ń ṣe nǹkan kan a máa gbọ́ yín pé ìdàkejì ẹ̀ ní í máa ṣe ó lóun kì í ṣàbòsí torí kí ni kì í ṣe ṣàbòsí not because he is weak kì í ṣe torí pé òun jọlẹ̀ èmi náà kì í ṣàbòsí ṣùgbọ́n tí a máa ń tètè jẹ́ kí mi ṣàbòsí ẹ̀rù ń ba ẹ̀mí pé kí n bá ṣàbòsí ìyá ń retí mi lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́wọ̀n bá ṣàbòsí ṣébẹ̀rù ìyàní ìjọkòrò ṣe òun kì í ṣàbòsí torí pé ọba onídéédé ni déédé ló tọ́ sí. so wọ́n ní eléyìí ní ọ̀nà kejì tọ́lọ́wọ̀n máa ń gbà ròyìn ààrẹ ìyẹn ni pé kó sọ fóun ò jẹ́ nǹkan àti kó sọ fóun kì í ṣe nǹkan àáwà gbọ́yé pé ìdàkejì ẹ̀ ń kọ́ ló jẹ́ ìdàkejì ẹ̀ ló máa ń ṣe. ọ̀nà kẹta tá a máa ń gbà ròyìn ọ̀pọ̀ nǹkan òun ni pé wọ́n ní gbólóhùn fọlọ́hùn ò fún rẹ̀ in the affirmative tí ó sì lò fún rẹ̀ òun ò jẹ́ in the negative táwọn kan wá fẹ́ fi ròyìn ẹ̀ ìyẹn ní nǹkan tá a sọ ní last city wípé ká tó sọ pé a máa dànù àti ká tó sọ pé a máa gbà á à ń embrace ẹ̀ á bí wọ́n léèrè pé kí ni ìtumọ̀ ẹ̀ gbọ́dọ̀ fún yín látòjú ẹ̀ mo ní tẹ́lẹ̀ kan bá sọ fún wa pé ọlọ́run ọba ní báńkì àwòdì tọ́lọ́run ti ròyìn ara ẹ̀ affirmatively àríbì kankan tó ti sọ pé òun ọlọ́run ọba o ọba tó ní ṣùgbọ́n tó ní báńkì lòun. àríbì tó ti sọ yìí pé aleykum salaam salaam barakatu àríbì tó ti sọ pé òun ní báńkì ṣùgbọ́n gbàtẹ́ nìkan fẹ́ ròyìn ọlọ́run tó lọ́ba tó ní báńkì yìí ó dẹ̀ ní ó ní jíhà ó ló níbi ta ń láti ronú ẹ̀ mọ̀ ó ní apá ibi tó wà apá ibi kan ló wà yẹn á sọ pé òrìyàn rẹ̀ bẹ́ẹ̀ á wàá béèrè kí ni tó gbà lérò pẹ̀lú pé ó ní báńdì àti apá ibi kan ló wà kí ni ìdí ti ń béèrè lóyìí torí pé ọlọ́run ò ló fún rẹ̀ affirmatively kò fi rinlẹ̀ fún rẹ̀ kò sì ló fún rẹ̀ negatively níbi kankan nù quran àti hadith so a wọlé a sì ní ìdánù àníkọ́ sí wọn lọ́wọ́ tá a fi gbọ́ yé pé kí ló ń tọ̀hún gbà lérò wọn á ṣàlàyé ní sísìn tó lọ yí pé ẹni tó lọ́lọ́run ní boundary tó bá jẹ́ tó gbà lérò pẹ̀lú pọ́lọ́wọ́n bá ní boundary ni pé ògiri kan wà àbí nǹkan kan wà tó yí ọlọ́run ọba ká a sọ pé ọ̀rọ̀ tó ń rùn létí ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ohun tó gbà lérò pẹ̀lú pọ́lọ́wọ́n ní boundary ni pé ọlọ́run ọba wà lọ́tọ̀ ẹ̀dá ẹ̀ tó dá wà lọ́tọ̀ wọn ò ṣe nǹkan náà wọn ò rúpọ̀ mọ́ra wọn á sọ pé bẹ́ẹ̀ ni eléyìí bá àkídà wọn tẹ́lẹ̀ fún torí pé àwọn fúnfún kan èrò wọn ibi tó gbà lọ nìyẹn tí wọ́n fi ya kékeré wọ́n ní ọlọ́run ó wọnú ẹ̀dá ẹ̀ ẹ̀dá ẹ̀ wọnú ẹ̀ kò sí pé ọlọ́run kan bẹ́ńdì kan gbogbo wa yìí náà ni ọlọ́run ọba látara pé wọ́n lọ́lọ́run ọba ò ní báńdì tó káwọn tó da ọ̀rọ̀ nù á bèrè pé kí làlàyé ẹ̀ tí kì í bá ṣe pé ọ̀rọ̀ yẹn o ó wà níbàámu directly pẹ̀lú ibi sábà wọn bá ti lo affirmative or negative statement láti fi ròyìn ara ẹ̀. Um, the summary of what I said now, my sisters, is that throughout the Quran we have found two main ways of describing Allah. The first way is for Allah the Almighty to use affirmative statements to qualify himself, which I just explained. The second, and uh, the first one, which I say is using the affirmation statement, the court says we must believe them according to how the Messenger of Allah explained them to us. We must not exceed his own explanation of those things. So when Allah the Almighty says, for example, that He is upon His throne of majesty, we affirm that attribute for Allah. We must not add further explanation beyond what the Prophet delivered to us. When he says Allah comes down to the lower heaven in the last one third of the night, we must believe in that attribute without adding anything to it. and we mustn't explain it in our own way, with our own understanding, unless we are taking that understanding from the description of the Prophet of Allah sallallahu alaihi wasallam. We must not use human ways of behavior to interpret the attributes of Allah. When we say Allah Husaniya, Allah hears, we mustn't begin to imagine that He must have an ear, He must have eyeballs, to be able to see, ears to be able to hear. That is un-Islamic. Allah hears, Allah hears. How he hears, we don't know. Allah comes down, yes, he comes down. How does he come down, we don't know. Unless we find express explanation in the text of hadith. Otherwise, we will be behaving the way the Nasara, the Kufar, the Christians behave regarding Almighty Allah, describing him with human attributes. So, um, whether the statement comes affirmatively or is a negation, we must maintain this standard. If it's a negative quality, we must understand that the opposite of that quality is affirmed for Allah. If Allah describes himself as someone who is never unjust, then what is the opposite of being unjust? Justice. Then it means Allah affirm for himself that he is just. Otherwise, being unjust in itself may not be a positive attribute. A person may not be unjust, not because he is just, but because he is afraid of the consequence of being unjust. A person may not be troublesome. He may not be cantankerous, as they say, always looking for trouble not because he loves peace, but because he's weak, he's a weakling. But in the case of Allah, anytime we qualify him with a negative attribute, that he is not something or he does not do something, scholars require that we add to that understanding that the reverse of that quality is affirmed for Allah. And uh, the third way is that if any words are used to describe Allah, which we have no basis for directly from the Quran or the Hadith, we don't dismiss it until we understand the intent of the person who has used that word. Otherwise, we say, if it affirms or if it agrees with the attributes of Allah, the qualities of Allah that we know, we'll affirm it. If it disagrees, we reject it. And I'll give an example. With someone who describes Allah and says, Allah has boundaries. What kind of boundaries? We are not aware of anywhere in the Quran where Allah describes himself as having boundaries. But on the mere mention of Allah having boundaries, do we get into that distinction? The scholars say no. Ask the person what he intends by saying Allah has boundaries. If his intention is that Allah and his creation are one, there is no clear demarcation of Allah being separate from his creation, then we reject that. But if his intention by saying Allah has boundary is that Allah is distinct from his creation, we say yes. We affirm that. Now, ohun tó kù sí afẹ́wọ̀wò, òun náà ni pé àwọn orúkọ ọlọ́run ọba torí pé orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run wọ́n jọ ń lọ papọ̀ ni. Ó sì jẹ́ pé táàbá lágbọ̀ọ́yé wọn dáadáa èyí tó pọ̀ nínú ẹbọ táwọn èèyàn máa ń ṣe ìpìlẹ̀ gan ni àìmorúkọ ọlọ́run àìmọ̀ròyìn ọlọ́run kọ́lọ́run ọba ti ròyìn ara ẹ̀ ẹni tó bá mọ ọlọ́run ọba tó gbọ́yé ó ṣe ròyìn ara ẹ̀ ọ̀lọ́ọ̀lì ó lè máa dẹ́sẹ̀ o ṣùgbọ́n ẹbọ ṣíṣe yóò rùn sí i. ẹni tó bá gbọ́ àwọn ìròyìn ọlọ́run ọba yé bó ṣe yẹ ìbẹ̀rù ọlọ́run tó bá ló wà ní gbáàyà òun á jẹ́rú ìbẹ̀rù tó bá ọlọ́run ọba àlejò ọlá mu tó bá ń ṣàdúrà á lè ronú kan ọlọ́run ọba pẹ̀lú àwọn ìròyìn ẹ̀ bó ṣe tó sí ìyẹn kan á jẹ́ kádùúrà ẹ̀ ó máa yára gbà ṣùgbọ́n pé ìyẹn ò bá mọ ọlọ́run ọba pẹ̀lú àwọn ìròyìn ẹ̀ tó bá tiẹ̀ lóhùn pé ọlọ́run wàláì nǹkan míì ní a máa ronú kàn yàtọ̀ sọ́lọ́run ọba àlejò ọlá tó rò pé òun lòún fàdúrà òun sùn. ẹ wo àpèjúwe àdúrà làwọn kan fẹ́ ṣe wọ́n wá contract wọ́n wá rò bó ti pẹ́ ju bó ti yẹ kó rí lọ. àáfàá wa pè wọ́n ó wá lóhùn aṣáájò fún wọn ẹ máa wá wájú káfà máa ṣe. wọ́n wá ní odidi màálù funfun funfun níní tí ò ní dúdú lẹ́yìn tí ò ní lẹ́gbẹ̀ẹ́ wọ́n mu wá wọ́n á wá han kùránì sí màálù yìí lára wọ́n á gbẹ́lẹ̀ wọ́n á rí mọ́lẹ̀ láàyè tó bá jẹ́ pẹ́ni tó gbé àdúrà yìí lọ bá wọn pé kí wọ́n bá wọn ṣe ó jẹ́ni tó mọ̀ ròyìn ọlọ́run á mọ̀ pé ọlọ́run ọba àlekè tá à ń pè kò lè jóhun ni wọ́n fẹ́ fi ru màálù yìí wojú rẹ̀ torí pé òun ló rán nabi sallallahu alayhi wa sallam pé ìnáláha kátàbà ìsànà fi kúlì ṣe kò sí nǹkan kan tó ẹ̀dá ń ṣe láyé tọ́lọ́hún òjúwe bá ṣe ṣe tóun ọlọ́run ọba ó fi gbà á tóun ó fi yọnu sí i ó ní fẹ́yìrà fẹlẹ́yọ́rẹ́ àdókùn bẹ̀bí ẹ̀hádà nípa báyìí bẹ́ẹ̀ bá ti ẹ̀ pa ẹran gan ó ní bọ́lọ́hún ọba ṣe ní kẹ́ ẹ pa á ẹ fi ara dẹ dábà tẹ fẹ́ gbẹ̀mí ẹ̀ sọlọ́run tó ní ká fara dẹ dábà tí ò tiẹ̀ fẹ́ ká fi ọ̀bẹ hàn án wọ́n ní ká bá pa ojúlòun náà rọ ká má máa brandish ọ̀bẹ lójú ẹ̀ ká má fọ̀bẹ hàn án ẹni bá gbọ́ ìròyìn ọlọ́run ọba tó ń jíṣẹ́ ńláyé délẹ́bù yìí nígbà tá a fà ní kó lọ ọwọ́ ẹran funfun wá àwọn ọ̀hàn títí lára àwọn òrí mọ́lẹ̀ láàyè yóò mọ̀ yìí pé àǹjọ̀nù kan ni wọ́n fẹ́ tẹ̀lé yìí bọ kìí ṣọlọ́run ọba. ṣùgbọ́n ní tó bá pọnú nípa nǹkan tá à ń sọ yìí ògèdè pé wọ́n ní kùránì ni wọ́n fẹ́ hàn sára dábà yìí àjọ lójú gbogbo tí wọ́n bá ní kán mú wá wọ́n fi ṣe dàrí síra òun ló máa wà kiri. tó bá a ṣe ń ròyìn pé àwọn nǹkan kan la fẹ́ ká máa fi júwe ọlọ́run la fẹ́ ká máa fi gbọ́ yé tá a bá ń ṣe irúkọ ẹ̀ à ń gbìyànjú ni pé ká kó gbogbo pàǹtí lórí ẹ̀mí wa kúrò ká ti rú èrò tó tọ́sọ́ sọ́lọ́run ọba ká ti rọ́pò kí yẹn wà nígbà àyà wa ìyẹn gan ló máa jẹ́ ìpìlẹ̀ dáadáa fún gbogbo nǹkan tá a fẹ́ ṣe nínú ẹ̀sìn ọlọ́wọ́n ọba wọ́n wá ní ká sọ̀rọ̀ nípa àwọn orúkọ ọlọ́run wípé àkọ́kọ́ ná mélòó lorúkọ ọlọ́run ọba tá a ti ẹ̀ gan mo mọ̀ pé èyí tó pọ̀ nínú wa tá a bá bi wá léèrè ninety nine la máa sọ àbẹ́ ẹ̀kọ́ ni fine àwọn àfààní kò correct àwọn ìròyìn ọlọ́run là ń bá bọ̀ lọ́kàn òjọ̀kan yìí à ń rí nínú àwọn ìròyìn yìí àwọn nǹkan kọ̀ọ̀kan tó ti yapa sí báwa ṣe máa ròyìn ọlọ́run ní tilẹ̀ wa tá a ní kò bá mu nínú tá a máa fi ròyìn ọlọ́run lẹ̀ wa mo pe àkíyèsí níjọ́ sí àwọn kan aláwùgbó ọjọ́ tẹ́rántí arúgbó ọlọ́run ò ló fún rẹ̀ nínú quran kò ló fún rẹ̀ nínú hadith nígbà táwọn afáà wa ní ọ̀nà mẹ́ta là á gbà ròyìn ọlọ́run affirmative negative àbí tí ò bá bá kan àbí kejì mu tó bá jẹ́ pé gbólóhùn sáàrí àti ìtọ́kasí ẹ̀nu quran ká béèrè pé kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ẹni tí ó bá járúgbó ó sì jọmọdé rí àìbẹ́ẹ̀kọ́ ni ọjọ́ orí ní sọ ní ìdarúgbó gbogbo ìròyìn tá a mọ̀ márúgbó kò tọ́tọ́ lọ́wọ́n ọba ọ̀lẹ́ la márúgbó sí arúgbó kì í lágbára bẹ́ẹ̀nìkan bá fẹ́ sọ pé òun lágbára á á lóun jẹ́rìí ara òun gbà tóun wà nǹkan gbòòdè nígbà tóun dọ̀dọ̀ kò ní pé bẹ́ẹ̀ wọn bá ti kọjá péjì ọ̀dọ́ agbára ń dínkù ni tó fún gbogbo eléyìí àní ìgbà wọlé pé ká fẹ́ ròyìn ọlọ́run ọba ká pè lárúgbó kí la máa pè é òun lọ́ba àkọ́kọ́ ọba àkẹyìn àwọn àfààní ẹni tó gbà lérò pẹ̀lú gbólóhùn arúgbó wípé òun fẹ́ dùn ètò ọba yìí ló ti wà ṣáájú kálukú ni gbólóhùn arúgbó kọ́lé ẹ̀kọ́ lò fọlọ́run ọba torí pé arúgbó ìyẹn mú àwọn negative attributes ó mú àwọn ìròyìn kan tó jẹ́ ìròyìn àdínkù ó mú lọ́wọ́. for instance ká ló gbólóhùn tọ́lọ́run ọba lò fún rẹ̀ ó lè hó àwùwẹ́lú wọ̀l ààfin òun lọ́ba àkọ́kọ́ àtọ́ba àkẹyìn. so tábà wọn ń ronú kan àwọn orúkọ ọlọ́run a bẹ̀rẹ̀ pẹ̀lú pé mélòó ni wọ́n a ní ìtòpọ̀jù nínú wa ohun tá a máa sọ náà ni pé wọ́n jẹ́ mọ́kàndínní ọgọ́rùn-ún bó ṣe popular láàrin wa wípé the ninety nine name of allah àwọn àfáàní kò rí bẹ́ẹ̀ kí ni ìjẹ́ kó rí bẹ́ẹ̀ òun ni wípé òótọ́ ni pé hadith wáyé sànàbí sọlọ́láhu aleyhi wa sallam tó ti ń júwe pé um, ó fi àdúrà kan kọ́ wa tó pè ní àdúrà ìṣòro dùá olùkọ́rọ̀ ó ní kíṣòro tó kọjá agbára ẹ̀dá bá dojúkọ ẹ̀dá ó sọ yìí pé aláhùnmá èmi abdulkabnu abdik ìwọ lọ́wọ́n ọba èmi ni ẹrú rẹ ọmọ ẹrú rẹ ibnu amatik ọmọ ẹrúbìnrin rẹ náà sí ẹtí bìyẹ́dìk orí mi o ọwọ́ ọ̀wọ́ ọlọ́run ọba ló wà ìyẹn ni pé ibikíbi tó o bá dojú ọ̀pọ̀rọ̀ mi kọ ibẹ̀ náà ni ó máa lọ mi ò ní kọ̀ǹtrol kan lórí ara mi. marvin ti yá ọ̀dọ̀ òk ẹni tí ọlọ́run bá ti kádàrá lé mi lórí mi ò rí yẹ lórí ara mi. marvin ti yá ọkùnmùk àádọ́rùn ọ̀dọ̀ òk èyíkéyìí tí wọn ọlọ́run bá wá dá lẹ́jọ́ fún mi a kò lè sábòsí nú ẹ̀ déédé náà ni ó máa jẹ. káwá sọ wípé alùpùpù ìkólì ismail wọlé ìwọ ọlọ́run mo fi gbogbo orúkọ tó bá jẹ́ tiẹ̀ tó jẹ́ orúkọ rẹ mo fi bẹ̀ẹ́. ó wá fẹ́ ròyìn àwọn orúkọ yìí ó ní orúkọ wo kólì ismail wọlé. سم... كل اسم سميت به نفسك tó sọra ẹ gbogbo orúkọ tí wọn ọlọrun bá sọra ẹ how anzeltahu fi kìtà àbí àbí tí wọn ọlọrun ọba sọkalẹ sínú síra rẹ kẹńgọ how alẹmtahu ahadanmin khalqik àbí tó jẹ pé o ti mọ ẹrú kan nínú àwọn ẹrú ẹ táwa yòókù lè má mọ how ìtàkẹ́rẹ́fẹ̀ bíi fi ilmi al-ghayb inda ibi tá à ń lọ gan nìyẹn. àti tó wá jẹ́ pé orúkọ yìí ó tọ́jú ẹ̀ sọ́dọ̀ ara ẹ̀ nínú ìmọ̀ kọ̀kọ̀ tó o sì mọ ẹ̀dá kankan lẹ́yìn tó sọ pé ó sọ kalẹ̀ sínú tíra àwọn àfààní ajẹ́pé nínú àwọn orúkọ ọlọ́run ara wọn kan tó wà ní quran ó ní àwọn alẹ́mtẹ̀wó ahadami kọlùpẹ̀ àbó fi kọ́ ìkan àbí míì nínú àwọn ẹ̀dá rẹ̀ àwọn wo lọ́lọ́run fún àwọn orúkọ ẹ̀kọ́ àwọn màláìkà àwọn ànábì ọlọ́run. wọ́n ní ajẹ́pẹ́ àwọn orúkọ ọlọ́run yálà ká múnú quran àbí ká gbà á látẹnu òjíṣẹ́ ńlá torí pé tọ́lọ́run ó bá fi orúkọ ẹ̀ mọ àwọn ẹ̀dá kan yàtọ̀ sáwọn ẹ̀dá kan wàláhì kìí ṣàwọn ànábì ẹ̀ ní òkè pamọ́ fún. tó ká tó mẹ́ni kúrò lórí ara àwọn abala táwọn àáfà tí máa ṣe ájò kájò fún ni tí wọ́n máa ń gbà wọlé tó wa lára lélẹ́yìí. wọ́n ní àwọn ní àwọn orúkọ kan fẹ́ pé ismail azam ni àwọn orúkọ ọlọ́run ọba tí ò kọ́mọ̀n ṣùgbọ́n tó jẹ́ pé òun làwọn máa fi kì í pé kó ṣe é tí kì í fi dàátì. wọ́n wàá han àwọn orúkọ yìí ẹni ọlọ́run bá ní kó tó gbọ́rọ̀ yìí tó bá wá lọ wá rí pé orúkọ àwọn àìsànnú ni àwọn sì rò yí pé ọlọ́run ọba làwọn ń fi ń pè tẹ bá wá bí wọ́n lè rò pé orúkọ yóò sínú koran wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní kì í ṣe gbogbo orúkọ ọlọ́run náà ní bẹnu koran wọ́n ní pé kì í ṣe gbogbo orúkọ ọlọ́run ní bẹnu koran torí pọ́lọ́run sọ nu àdúrà sánàbí nǹkan àyè ó ní àbí yìí tó fi mọ ìkan àbí mi inú àwọn ẹrú ẹ̀ àwọn àfáà ló wá ṣe láyà yìí fáwà yìí pé tó táwọn tó dáa jù nínú wa lọ́lọ́run ọba ránṣẹ́ tó pèlú ànábì tó táwọn tí máa rán sáwọn ànábì làwọn màláìkà tọ́lọ́run bá orúkọ kan pamọ́ tí ò fi tí ò fi rán òjíṣẹ́ ńlá ànábì náà ò mọ́ ṣáàfà amukun mẹ́kọ̀ọ́ kan ní twenty century wà forúkọ yẹn mọ̀ tí ó máa wá tàn wá gbé ẹ lóòótọ́ òun orúkọ kan fẹ́ ẹ má kan o. ọlọ́run náà làwọn tó ń bá sọ̀rọ̀ á máa mọ̀ pé ọlọ́run kọ́ ni wọ́n ń dojú àdúrà àwọn yẹn kọ àwọn àìjọ̀nú yìí ni. ọlọ́run wa amadu wa parí ó parí àgbẹ̀ ó ní awi sàkàr tàbí fi ìrìnmìlúwẹ̀ yìí rìndẹ̀ àbí tó tọ́jú ẹ̀ nínú ìmọ̀ kọ̀kọ̀ lọ́dọ̀ rẹ kó o fi mọ ẹ̀dá kankan ibi táwọn afa ti wá mẹ́rin rè ìparí àgbẹ̀ yẹn ni pé antẹ́jì alẹ́ kọ̀ọ̀rọ̀ àná rọ̀bì àkọlùbí kó o ṣe àkùrán láàyò ọkàn mi yẹn ni pé jẹ́ kọ́kàn mi ó rọ̀ mọ́ kùrán jẹ́ kùrán kó rọ̀ mọ́kàn mi wọ́jọ́lá ahazani kó o fi légbó rọ̀bí afẹ́tẹ́wà wọnú ọ̀rọ̀ fẹ́dìrì ṣé ní ìmọ́lẹ̀ fún ọkàn mi wọ́jọ́lá ahazani ṣé ní tí ó tù gbogbo. ìlà inú tí mo kó sí yìí tí ó tù mí kúrò nínú wọ́n ha bàá mi o fi rẹ̀ mí lẹ́kún o fi tún mi lẹ̀ nínú ìgbèkùn tí mo kó sí yìí òjíṣẹ́ lọ́wọ́ fọwọ́fẹ́ àrí pé gba nǹkan tó ń fi ọba yìí gbọ́ ó ó yá ọlọ́run bọ̀ wá tú wa lẹ̀ kúrò nínú ọ̀rọ̀ yìí tí wọ́n fi lórúkọ ọlọ́run kì í ṣe ninety nine wọ́n nígbà tó ń ròyìn ọlọ́run ó láwọn orúkọ rẹ tó fi mẹ̀dá àbáwọn tó o ti pamọ́ tó o fi mọ ẹ̀dá kankan ṣé n tọ́lọ̀ wá fi pamọ́ tí o fi mọ ẹ̀dá kankan ṣáàmù nǹkan ẹ̀ níbì kan bí àríbì kankan tọ́lọ́wọ́n bá ti sọ pé iye báyìí ló ń ka ẹ̀. hadith kan wá wà táwọn èèyàn máa ń rò pé bójú òǹkà orúkọ ọlọ́run ṣùgbọ́n gbà táwọn afáfẹ́ ṣàlàyé ẹ̀ wọ́n ní rárá hadith ọ̀hún ò sọ nǹkan táwọn kan gbọ́yé ọ̀tọ̀ ní nǹkan tí hadith ń sọ báwo ni hadith náà ṣe wá ó ní lillahi tis'atun wa tis'una isman man ahsahunna dakhala aljanna ó ní ọlọ́run ọba yín o ó ní àwọn orúkọ mọ́kànlá ní ọgọ́rùn-ún kan nínú nọ́ọ̀sì kan ìwáyà kan lẹ́yìn tó sọ pé kíkà àtúnwọ́ ti sùn ó tún ní ní àtún ìlà wàhìlà ó ní ọgọ́rùn-ún ó dín ẹyọ kan ọlọ́run ọba yín ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún kan mẹ́ni àṣọ ọ̀nà gbogbo ẹni bá mọ àwọn orúkọ wọ̀nyí táwọn àfáà tún fi pé mímọ̀ wọ́n ó túmọ̀ sí gbígbà wọ́n gbígbọ́ wọn yé bí wọ́n ṣe jẹ́ bí wọ́n ṣe rí gan-an torí èèyàn lè máa pe orúkọ ọlọ́run kó má mọ̀ túmọ̀ ẹ̀ ẹni tó sọ pé arahman òun lọba oníkẹ́ tó sì tún rò pé ntọ́lọ́n bá kọ fóun ẹ̀dá kan lè bẹ̀wọ̀ bò ajẹ́pẹ́ kò gbọ́ arahman yìí ó ń pe arahman lẹ́nu kò gbọ́ yé á lóun wáyọ̀ nú ayé torí pé táyé ò bá yọ́nú sóun òun ò lè rí kẹ́ẹ́ wàláì tó bá ń pe arahman arahman lójú oorun kò mọ̀ túmọ̀ arahman ìtumọ̀ pé à ń kọ́ àkéjà gan-an nìyẹn pé àwọn orúkọ ọlọ́run yìí ká mọ̀ wọ́n pẹ̀lú ìtumọ̀ wọn. ànábì wa sọ ó lẹ́ni bá ní àgbọ́yé àwọn orúkọ tó jẹ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún yìí tó sì gbà wọ́n gbọ́ tó bá lágbọ́yé ẹ̀ dandan ni ó ń láti hàn nínú ìṣe nínú ẹ̀sìn ẹ̀sìn ó ní dákọ̀dà jẹ́nà mo ti lọ́kàn balẹ̀ pé ọmọ àjẹ́nà yìí ọwọ́ ajẹ́ ká wò ṣé nǹkan tó sọ yìí tó ti túmọ̀ sí pé ninety nine lorúkọ ọlọ́run ọba bí àwọn àfààní rárá àwọn kan ni wọ́n sì gbẹ́yìn síbẹ̀ àpèjúwe nǹkan tá à ń sọ yìí ó dàbí kí n sọ yìí pé mo ní ọmọ mẹ́ta kan ah, èkó ni mo bí wọn sí wọn ò mọ ẹ̀kọ́ mu bí ará òṣogbo o tí n bá ní ọmọ mẹ́ta kan tí ìlà wọn máa ń mu torí ẹ̀kọ́ mímu òkọ́mọ̀ lóko sí ìlú òkè mo lọ́mọ mẹ́ta kan wọn ò mẹ́kọ́ mu tó nìkan wá ń han ó ní àkùsẹ́ẹ̀lì ah, ọmọ mẹ́ta lónìí sẹ́yìn òní sọ pé rọ ni wọ́n ní irú ẹ̀gbọ́n ló ṣẹlẹ̀ sí hadith yẹn táwọn èèyàn ń gbé káàkiri pé ninety nine names orúkọ ọlọ́run ọlọ́run ò sọ bẹ́ẹ̀ mọ́kàndínlọ́gọ́rùn-ún kan wà ẹnikẹ́ni tó bá mọ̀ wọ́n pẹ̀lú ìtumọ̀ wọn tó gbà wọ́n gbọ́ tó ń fi wọ́n ṣe tó ń fi wọ́n lò nínú ìgbésí ayé ọmọ àlùjẹ́nà ni. tó tó bá bí wọ́n lórí pé mélòó lorúkọ ọlọ́run ẹgbẹ́ tó lọ ọlọ́run ẹ má bá wọn pè ní ninety nine mọ́ a mọ̀ pé ninety nine kan wà sànàbí ròyìn pé ká gbà á gbọ́ ká lò ó ṣùgbọ́n kì í ṣe pé ninety nine lorúkọ ọlọ́run ọba mọ̀. Yes. Um, in summary, after explaining the various ways we are expected to uh, describe Allah, I have moved to the topic of still under the topic, but another aspect of it, which is um, the names of Allah. And I explained that the reason we need to understand the names and attributes of Allah adequately is that it forms the foundation of our creed, without which you can't be a good Muslim. If you don't know the meaning of the name and attributes of Allah as they are befitting for Him, you are likely to be chanting those names even when doing prophetic things on account of not having proper understanding of the meaning of those names and attributes. Allah the Almighty, who sent a prophet with the message of Islam, described himself as a rahuf, the merciful, the compassionate. His compassion goes beyond humans. It extends even to all living things which Allah the Almighty has put at our disposal for our own benefit. It is this Allah, out of His compassion, that instructed the Prophet ﷺ to teach us that Allah has written kindness in everything that we do. There is a way of doing things kindly, and there is a way of doing them unkindly, whatever it is that we're doing. So the Prophet said, therefore, even the act of slaughtering animals must be done with kindness because Allah is compassionate. How do we do that? The Prophet instructs us but we must let the beast that we want to slaughter to rest properly. We don't make it difficult for him, for, for, for it, um, to have its life taken, which is actually a favor of Allah upon the sons of Adam. So we should show that beast compassion. Don't brandish your knife before the eyes of the beast. Don't tie it so hard that it begins to experience difficulty even before death. Make it as comfortable as possible before you kill it. A person who understands Allah as being Ra'uf, compassionate in this fashion, is likely to understand immediately when beckoned upon by Afars, that is, people who claim to be religious leaders, but who do big kind of things in the name of assisting people with dua. So we will not fall victim in the hands of such people. And such people say they demand a goat or a cow to do special dua for us. And that it has to be a white goat a white cow on which they are going to inscribe the whole of the Quran and then it will be buried alive. An unsuspecting Muslim who doesn't understand the attributes and names of Allah adequately would be carried away by the fact that the entire Quran is going to be recited and he thinks this is a good dua. The scholars say no. If you understand Allah, the one you worship as the compassionate who said, we must not make an animal inconvenient before taking its life, then you would be able to stop immediately. But are far who wants to do that dua for you is worshipping the jinn. When he says it's going to bury that cow or, or animal alive, it can be slaughtering done for Allah the Almighty. So the benefit of knowing the attributes and names of Allah is that it helps to overcome shirk, which Allah says is the worst of all sins. And it is the one that we are most likely to fall into because people minimize it. They don't consider it a big deal. This is why Shaitan is happy about it. Each time we commit a shirk, the best way to safeguard against it is to understand the names and attributes of Allah. And that is why the Prophet says, if you understand the names of Allah, in those, um, those 99 names, you believe in them and you spend your life trying to live according to them, spend, you are guaranteed a Jannah. So the question is, how many are the names of Allah? Are they really 99? No more, no less? The scholars say there is no text that limits the name of Allah, that pinpoints a precise number for the names of Allah. But there is a text truly that says Allah has some 99 names which, if you understand, believe, and live in accordance with their meaning, in accordance with what is expected of someone who believes them, then you are guaranteed at Jannah. So saying that Allah has some 99 names does not necessarily mean that Allah's names are limited to just 99. And I cited a hadith where the Prophet said um, he was teaching us um, an efficacious dua for times of affliction. In that dua, he started by saying, um, O oh Allah, I beg you by all names by which you have named yourself, or which you sent down in the Quran, or which you taught to any of your servants, or which you kept yourself in the knowledge of the unseen. So the scholar says, if this hadith says names of Allah, which he kept to himself in the knowledge of the unseen, it means therefore that it is not all names of Allah that we know. But who knows them most? The ones who know them most are the prophets of Allah among the humans. Therefore, if a person reports to us that he has discovered a name of Allah that is hidden to everybody else, and that name is not found in the Quran, it is not traceable to any hadith, then I beg you, however efficacious the dua he claims to begin with that name may be, you should know it is not the name of the Almighty Allah. It is the name of a jinn. And of the jinn, are, many of them are agents of shaitan. They easily help him to give response to the dua of their associates. So to make it seem as if, yes, the dua is potent to bring into their fold and mislead a lot of Muslims who are supposed to be rightly guided. So if the name claims to be the name of Allah, it's not found in the Quran, not traceable to the Prophet sallallahu alaihi wasallam. If it is a hidden name, it is known to Allah, and let nobody claim that he has discovered those names. All right? Now, um, later ṣe àlàyé to àwọn orúkọ ọlọ́run báyìí a fẹ́ wá padà síbi àwọn nǹkan kan tó jẹ́ pé a ti sọ díẹ̀ nínú wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n tó túbọ̀ nídi àlàyé mímọ orúkọ ọlọ́run mímọ ìròyìn ọlọ́run òun ló kó wálẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àṣìgbọ́ ọ̀rọ̀ tó ń dẹ̀mí wa rú nínú nǹkan tí ó jẹ́ pé tá a bá gbónú dáadáa ẹ̀dá ò ní nídàmú òun ni mímọ̀ pé ọlọ́run ọba ọba déédéé ni nítorí ó ní àlàádùn justice òun kì í ṣàbòsí. nínú àwọn nǹkan tí àmẹ́bí ń sọ wípé tá a bá mọ̀ nípa ọlọ́run àjọmọ̀ àlùbẹ́nà òun ni orúkọ ọlọ́run tó sọ wípé. déédéé òun lòun ní alkọ̀yùn kọ̀yùníyà dídádúró òun ní ọba tó dádúró tí kìí ṣe tó bùkátà nǹkan kan lọ́dọ̀ ẹnìkan tí kìí sì ṣàbòsí ìgbàkigbà tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ sí wa ó yẹ ká máa mọ̀ pé kò lè jẹ́ nípa pé kò lágbára àti ti nǹkan ọ̀hún dànù fún wa dídádúró ọlọ́run yahdikumullah wa yuslih balakum. dídádúró ọlọ́run ló rí pé òun ò bùkátà sáwọn sí ẹnikẹ́ni kó tó lè dúró. èmi bùkátà sáwọn ṣe tiẹ̀. ó ti jẹ́ pé tí nǹkan bá mì lóhùn àti kí n sá lọ bá a. tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ sáwa ọba tó lóun dádúró yìí kò ní ìdí àránṣe ẹnikẹ́ni láti mú kúrò. tí ò bá wáyé tí ì mú kúrò á tún wá bèrè ni pé ṣé kò rí mi ó ní òun ni àtẹ̀mí olùbọ̀sí òun lọ́ba tí ò sí nǹkan kan tó pamọ́ fún ọlọ́run ọba. tí àbá ń jẹ wá ṣé kò gbọ́ ni ó ní kó tẹ̀ tó sọ sẹ́mi wa kó tó di fáwa tẹ̀ tẹ́wọ́ afẹ́ sunkún sóhun ọlọ́run ọba pé nǹkan báyìí ló ń ṣe ní tẹ̀mí òun òun ti gbọ́ ọba tó rí tán tó gbọ́ tán tí kì í wá ṣe pé ó ń retí hope ní òṣèkí ìṣe tí àdánwò ta wà nù ẹ̀ yìí tí ò bá ìṣe ìka ẹni tó nígbàgbọ́ fáwọn orúkọ lọ́n fànà dúró yìí ẹ̀mí ò ní mì á mọ̀ yìí pé ó pẹ́ ó yá ọlọ́run ń bọ̀ wá mú kúrò àmìwò tó fi ń kan òun the hikma nǹkan kan òye kan ló wà ńbẹ tí ò yé òun tó yé wọn tó yé lọ́wọ́n ọba adẹ́dà á wá mú sùúrù fọlọ́run tó bá wọ lọ́hùn ọlọ́run á ká nǹkan ọ̀hún kúrò á wá fi dáadáa rọ́pò fún bó ṣe ṣe fún ànábì àyíyó aleyhi sọlá pẹ̀sẹ̀lá tí ọmọ iye ọdún tí wọ́n lànàbì àyè ti wà nínú àdánwò tó bá àwọn àfáà kan ní eighteen years ẹni rún nínú wa ló lè wà ń dùbú láìsàn fún eighteen years tí wọn ò ní ìpè fún ìkejì àfẹnulọ́ọ̀ bá ṣàánú kódà tó bá dé lẹ́wù kan àwọn àfáà tó yẹ kí wọ́n ṣe wá àtúntún gan-an ni ó máa ran ẹgbẹ́ tó bó bá ti rí ìyá ọlọ́run kò o ọlọ́run má múrú ẹ̀ bá wa. sọrí àwọn tí wọ́n máa ń rí sọrú orin yẹn sí ló ti àwọn tọrọ àti ìdá òye ni la ṣe ń bẹ lọ́hùn pé kọ́lọ́hùn jẹ́ kọ́rọ̀ yóò yé wa. ṣùgbọ́n báwa náà ṣe wọ́n fẹ́ hálùkọ̀ arípa àbọ̀nú ẹ̀sán wọ̀láyà àbọ̀nú ẹ̀sán ẹlòmíì bóyá ń pa pé ọlọ́run ọba ò tíì ṣetán láti jẹ́ kó rí gbígbà àdúrà lórí nǹkan tó ń bẹ lọ́hùn dé lórí. kíkan òṣìṣẹ́ kan ọmọ lẹ́lòmíì wá ilé lẹ́lòmíì sunkún ẹ̀tọ́ lọ́wọ́ ọba lọ́rùn iṣẹ́ ni tẹ́lòmíì oríṣiríṣi ni ọlọ́run tó ti kálukú fún un láti fi dá wa wò. àìwá mọ ìròyìn ọlọ́run ọba ọba àlekè ọlá bó ṣe ròyìn ẹ̀ ká lè fi àwọn àgbẹ́yẹ̀ròyìn ká lè fi bá lò ó máa ń dà wá lẹ́yìn rú débi tó ibi tí ò yẹ ká ti bá àlùsùn náà ọ̀rọ̀ tí ò yẹ ká gbọ́ lẹ́nu àlùsùn náà à á máa gbọ́ lẹ́nu wa à á máa rí wa tá à ń rìn síbi tí ò yẹ ká rìn sí. eléyìí la ṣe ń rò wípé tá a bá gbọ́rọ̀ ọlọ́run ọba yìí bó ṣe yẹ àti bó ṣe tọ́ agbára tí ṣètọ́ni fẹ́ dàbí ẹnì fúnni lórí ẹnì wa yóò dínkù tọ́lọ́hún ò bá tiẹ̀ bá wa ká kúrò pátápátá wa ni pé ọlọ́run má jẹ́ lágbára lórí wa rárá. tó gbígbọ́ àwọn orúkọ ọlọ́run ọba yìí mímú àwọn ìròyìn ọlọ́run yìí á jẹ́ ká ọba àlékeọlá kìí ṣàbòsí àìpé ń ṣàbòsí ẹ̀ yìí ẹni tí ò bá jókòó kọ́rọ̀ àfíńdà ni máa sọ kí n máa fi alọ́ba tí kì í ṣàbòsí ni bí bá a ṣe ń sọ yìí àwọn kan ò tí ì mọ bí kì í ṣe ṣàbòsí kò tí ì yé wọn wọn ní kì í ṣàbòsí kì í ṣàbòsí àwa kan wà ní single room àrò single room tán àwọn kan ti dálé ara wọn kọ́ ilé kejì ni wọ́n ń kọ́ lọ́wọ́ kì í ṣàbòsí kì í ṣàbòsí nìkan lọ́mọ bẹ́ẹ̀rẹ́ kódà tí ilé ò bá wálé lálẹ́ ọjọ́ kan kò rántí tọ́mọ wálé ìkọ́sẹ̀ ìṣòro ọmọ látọ̀dún kìlọ̀ tó fi ṣe márùn kò sí ìrírí adẹ̀mí kì í ṣàbòsí. àwa kan bàbá mu gàárì àárín nǹkan fi mú. àwọn kan kẹ̀dẹ̀ rí lẹ́yìn tí wọ́n bá jẹ tí wọ́n yó tán wọ́n ní more than enough tí wọ́n ń dà sákì tán. àwọn tá a jẹ ń sọ yìí kan ó tiẹ̀ ṣe é ṣe káwọn má tún ka ẹ̀sìn ọlọ́run bá kú. ṣé lóòótọ́ ni kì í ṣàbòsí àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíràn ní kì í ṣàbòsí kì í ṣàbòsí wọ́n lóun náà ló dá wa òun ló mọ wá ó yọ̀ǹda pé kẹ́nìkan rẹ́sì ṣe nírọ̀rùn àwọn tí ò rí ṣe ẹ kì í ṣe pé àwọn náà ò fẹ́ ṣe é òun tó dá wọn náà ni ò yọ̀ǹda ẹ̀ fún wọn bí ìgbà tá a wá ní wọ́n ń fi ẹ̀sùn kan lọ́wọ́n ọba pé ọba alábòsí ni ó dá wọn kò jẹ́ kí wọ́n rí òsì ó tún wá fìyà jẹ wọn ìyẹn ni mo ṣe láti ṣàlàyé fún yín pé. ọlọ́run ròyìn ara yìí pé àlàádùn déédéé òun ọlọ́run ọba ni tá a bá ní ká gbọ́ àwọn orúkọ ọlọ́run ọba yé ká mọ àwọn òròyìn ọlọ́run àní irú èròkèrò tí ò sọ sọlọ́run ọba ṣé ẹ ti rí ibi tí àwọn tí ń bínú sọlọ́run ọba rí ẹ rí rí a máa ṣẹlẹ̀ a ní ìwọ ọlọ́run bó o bá fóun lọ́mọ yìí òun ò sì ẹ́ mọ́ bẹ́ẹ̀ ni a ní gbogbo àwọn ọ̀tá àwọn ló ń fi òun wá di tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ bọ́ọ̀ ṣe sìn ẹ́ tó bóò bá ṣe léèkó òun ò sìn mọ́ àdúrà ló sì rò pé ṣe báṣe ìtaàní ò wa dà lóhùn nǹkan tó wá ń wá yẹn níjọ́ tó lóun bínú sọ́lọ́run ọlọ́run àwa fàṣẹ̀tánì ṣe fáàdì fún àwa rí nǹkan ọ̀hún irú ẹ̀ pọ̀ àdúgbò lẹ́yìn tí lè dé àsàlátù títí òun ò ráyè padà wọ́n wá ṣọwọ́ sí ṣùgbọ́n àgbọ̀ ní ṣọ́ọ̀kì àwọn bóyá sìkò ọ̀hún ọlọ́run àwa fi ṣe sábàbí fún un ó bínú ó pa ọlọ́run ìsìláàmù sí ó wọ́ lọ sọ ọlọ́run nàṣọ́ra lọ́dọ̀ tí wọ́n lọ́rùn àdánwò yìí wá kà mọ́ bẹ́ẹ̀. tó títí ìbá ṣe pé èèyàn gbọ́rọ̀ ọlọ́run ọba yédè lẹ́bù kan irú ẹni tó fi lọ́hùn nínú islam fún iye ọdún tó lóun ti sìn ín tọ́lọ́hùn ò dá lóhùn tó fi wá lọ òdì kejì yìí àwọn kan ò ní tó bá wọná tọ́lọ́hùn ó ń wá sí mọ́ṣáláṣí ó sunkún sunkún ọlọ́run ò dá lóhùn sábòsí kọ́ kírú ẹ̀ bá wá kú sí ṣọ́ọ̀ṣì tó wá dèrò náà àwọn àfáà wa lálàyé fún wa wọ́n ní wàláhì ẹni bá gbọ́ àwọn orúkọ ọlọ́run àtàwọn òròyìn ọlọ́run ọba yé làákàyè ò tiẹ̀ ní ìgbà láti ro èrò kúrò kan sọ́lọ́run ọba gbogbo ntọ́lọ́run bá fi pátá ó ṣe lórí òdodo ni ọlọ́run ọba dá wa lẹ́yìn tó ti dá àlùjẹ́nà kalẹ̀ tó ti dáná kalẹ̀ ni kì í ṣe pé lẹ́yìn tó dá wa tán ló ṣe ẹ̀dá àlùjẹ́nà ló ṣe ẹ̀dá iná kalẹ̀ ṣùgbọ́n dídá àlùjẹ́nà àti iná tó dá kì í ṣe pé ó fi tipátipá sọmọ ọ̀nà dọmọ ọ̀nà ó fi tipátipá sọmọ àlùjẹ́nà dọmọ àlùjẹ́nà láì jẹ́ pé ó ní nǹkan táwa náà contribute kí ni nǹkan táwa contribute ẹ máa wá gbọ́ ó ní wọ́n máa tẹ̀sẹ̀ òòlù ilá ẹ̀yẹ̀sẹ̀ àlá ó ní ẹ̀yin ò ní fẹ́ ó jẹ́ àfi táwọn ọlọ́run bá bá yín fẹ́ òun ló wá ń ṣáájú ẹni tó ṣiṣẹ́ rí àtẹni tó ṣiṣẹ́ bí ìkan rí ó gbà lérò ọlọ́run bá fẹ́ oríṣẹ́ eré ẹ̀ ṣe ọlọ́run wá ṣe lọ́mọ àṣẹ náà. ìkan ṣiṣẹ́ ẹbí lẹ́yìn tó gbà lérò ó fẹ́ ọlọ́run bá fẹ́ ó tẹ̀sẹ̀ pọ́lọ́run ò yọnu sí i ó wá dọmọ náà. ó ní kọ́mọ àlùjẹ́nà jẹ́ ọmọ àlùjẹ́nà ó ní wọ̀tíńtẹ̀ jẹ́nẹ́tù wọ̀tíńtẹ̀ jẹ́nẹ́tù àwòrán tó mú ha tó náà kún tuntun àmàlù. àlùjẹ́nà yìí adogún ẹ̀fún yín pẹ̀lú iṣẹ́ ọwọ́ yín ni pẹ̀lú pé ẹ ṣiṣẹ́ rí ẹ gbà lérò nígbà tẹ́yìn gbà lérò tán àwọn ọlọ́run náà bá yín gbà lérò pé kẹ́ ẹ rí i ṣe ẹ wá jọmọ àjẹ́ náà. ẹni tó ṣiṣẹ́ èdè kejì tó jọmọ ọ̀nà òun náà gbaṣẹ́ ọmọ ọ̀nà lérò ọlọ́run yọ̀ǹdẹ̀ fún láti rí i ṣe ó dọmọ ọ̀nà. ìtàn àfáwa ń bèrè rè èwo ló ṣáájú nínú mọ̀ṣẹ́ àtúnlá àti mọ̀ṣẹ́ àtúnlá sọlọ́run ló kọ́kọ́ fẹ́kẹ́ ní ìjọmọ ọ̀nà kó tó dọmọ ọ̀nà ni àbóhùn ló yan tí jẹ́ṣẹ́ ọmọ ọ̀nà ọlọ́run wá yọ̀ǹda ẹ̀fun gbogbo tó wà ní quran ó ń júwèé wípé lẹ́yìn ìṣẹ̀dá bá gbèrò fóun fẹ́ ṣe lọ́lọ́run ṣẹ̀ máa ń sàbọ̀ ẹ̀fun kì í ṣe kọ́lọ́run jẹnìkẹ́ni ń pa ó ṣe ń sọ wípé kọ̀lẹ́mọ́zágún àzáàgọ́láhùn kọlùbáhùn ó ní nígbà tí wọ́n borí tí wọ́n mórí lọ́nà àánú ọlọ́run náà kàn bẹ̀ fún wọn. sọ́rí bàbá tó gbélé yìí yé ẹ máa mọ̀ pé kékeré kan ò wọná pẹ̀lú kọ́lọ̀ ń ṣàbòsí sí i wọ́n lọ́ àyè. táwa bá tiẹ̀ wí pé a ó mà ṣe rere pọ̀ o àdèmá ń rìn ọbẹ̀ ẹlòmíín àjẹnu ire ní tiwa ìhùwà tálámúlétì ẹbí everything ìkan tó máa bàjẹ́ náà ni àjẹnu kìlòmí níjẹ́ tó bá wá kú ìbànújẹ́ pé ó mà ṣe o kó tiẹ̀ gba islam bíi àbútọ́ọ̀lù tó jẹ́ òǹkù òjíṣẹ́ ńlá bó ṣe dáa tó kò gba islam èèyàn máa wá bá funfun pé subhanallah bó ṣe dáa tó yìí tó yẹ ká gbọ́ pé wẹ́ẹ̀ ni ò ní rà lùjẹ́nà dé ṣé ló ní ìjàbù sí pẹ̀lú bó ṣe ṣe dáadáa tó gbogbo dáadáa tó ṣe òjíṣẹ́ ńlá ti sọ ó ní kékeré kan ò ní nǹkan kan tó fẹ́ sin ọlọ́run ọ̀bánújẹ́ àdínlẹ̀ dáadáa tó ṣe láyé ṣe lè wò púpọ̀ tó ọlọ́run ti fún ní ojú tó ṣe ní dáadáa yẹn lọ kó tó kúrò láyé torí kò sí nǹkan kan nínú àwọn nǹkan tọ́lọ́run fi dín ìjẹ́ ojú ni ìríran ni ìgbọ́rọ̀ ni àlàáfíà ara ni tá a lè ní kó wá san déédéé ní tó bá rò kó wé lówó tọ́lọ́run ọba tó lè rí san tó gbogbo iṣẹ́ tí káàtó lè ṣe bó ṣe lè wò kó fẹ́ gbà wá lójú ọlọ́run sọ pé òun ò ṣàbòsí sí i tọ́rọ̀ ẹ̀ bá kàngùn ó gborí lọ síbi iṣẹ́ ọmọ náà làwọn ọlọ́run bá sàǹfẹ̀. àwọn àfáà wa ń ṣàlàyé wọn ní alhanu pé tọ́lọ́run bá pàṣẹ gbogbo wa ló pa aláṣẹ ká ṣe dáadáa ó pa mùsùlùmí láṣẹ pé kó ṣe dáadáa ó pa kìtìrí láṣẹ kó ṣe dáadáa mùsùlùmí wá gbà lérò pé òun fẹ́ ṣe òun fẹ́ ṣe dáadáa yẹn ṣùgbọ́n kí ìgbéraga má wàá ṣe yí pé àwa la dìtà ìpàfẹ́ kí n máa ṣe ń rùn kí ọlọ́wọ́ ní rárá o mú sùúrù òótọ́ ni wọ́n gbà lérò nígbà tí wọ́n gbà lérò yẹn táwọn ọlọ́run ò bá bẹ́ ẹ e gbà lérò ò ní rí ṣe ó ti jẹ́ pé bá a ṣe ń rí ṣe tó a tún máa kún fún ìpáyà pé ọlọ́run ò mà ṣe o bí o tó ń gbà táwa fẹ́ ṣe é o gbà lérò fún wa pé ká rí ṣe o wá kún wa lọ́wọ́ ṣùgbọ́n káfíìn ọlọ́run pa òun náà láṣẹ bó ṣe pàwá láṣẹ òun ò wá gbà ní kò dá lérò pé òun fẹ́ ṣe é ọlọ́run náà wá dá sí òfin ilẹ̀ fún rẹ̀ fífi sílẹ̀ fún rẹ̀ yẹn ló jẹ́ kó jẹ kó lọ. alẹ́ ran méjì nù ọgbà ìkan lẹ́yìn tá a ti fi ààlà sí pé olówó ẹ o ibi tí koríko ẹ mọ̀ rèé òun ní ọgbà ẹlọ́gbà lówó òun jẹ tó bá mórí lébẹ̀ tá a bá ń wò ó ràn a wò ó ràn nípa pé ọ̀nà tó fẹ́ mórí lọ a kọ̀ láti kun lọ́wọ́ láti da orí ẹ̀ padà ṣùgbọ́n àwa ò ṣàkóso sí i pẹ̀lú ibi tó mórí lé yẹn kọ́tà lọ́wọ́ bá ń sọ nìyẹn. ṣe káfíìr òun ló yan ibi tó ń lọ àwọn ọlọ́run náà wá sábẹ́ fún un lọ́mọdéwọ́ àgbàbọ̀là ìkan ṣáájú ara wọn. nípa báyìí tí wọ́n bá bi wá léèrè wípé nínú iṣẹ́ tẹ̀dá ń ṣe tá a gbà wípé tẹ̀dá ò lè ju tọ́lọ́run ọba lọ tẹ̀dá ò lè ju tọ́lọ́run mọ́lẹ̀ ọlọ́run sì ní kó jẹ́ bẹ́ẹ̀ àfi tóun ọlọ́run bá bá gbèrò tó bá lè wò ní máa ṣáájú ṣé gbígbèrò yẹn wá látọ̀dọ̀ ẹ̀dá nítọ́lọ́run wá sàǹbẹ̀ ni àbí tọ́lọ́run ló ṣáájú ìdáhùn ẹ̀ ní pé rárá ẹ̀dá ló ṣáájú ọlọ́run wá tẹ̀ sàǹbẹ̀ ló ṣe ṣe ìyẹn ló ṣe ní ẹ̀yìn tẹ́ ẹ fi dáadáa pilẹ̀ táwọn ọlọ́run wá bá yín sàǹbẹ̀ ẹlẹ́sàn àwọn tí wọ́n fa burú pilẹ̀ táwọn ọlọ́run bá wọn sàǹbẹ̀ wọ́n níyàwó àjùwà ọlọ́run bò ṣàbòsí sẹ́nikẹ́ni àwa ibi tọ́lọ́run bá wa sí yìí ọlọ́run ọba àṣetánì tí máa lé ní kúrò bẹ́ẹ̀ ọlọ́run má fi ọ̀rọ̀ fún wa. kéèyàn wá wà nínú ẹ̀ pé aláìsí nínú ẹ̀ àdánwò ńlá torí ẹni tó pàdánù fẹ́ni tó rò rí ṣe sì ọlọ́run tí ó rí pé ọlọ́run ò ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àkídà wọ̀láhì ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ wa ń bí láwọn tí a mọ̀ láàfà wọ̀láhì àtìbà jẹ́ ọ̀rọ̀ àkídà ọ̀pọ̀lọpọ̀ wọn torí tí àdánwò bá dé àwọn gan ní máa ibi tí ò yẹ wa kódà wọn ti fẹ́ jẹ́ kódà bíi pé tí ò bá ní kan tóun náà ń fi ń dọ́gbọ́n sí kì í ṣàfà. tó táwọn ọmọ kéékèèké bá ń sọ kágbára lọ́wọ́n ọba kábọ́lọ́hún dúró wọn a máa yín ní wọn ní kò sáàpá kan tí ò ní nǹkan kan tóun náà ń sùn ní kọ̀rọ̀ yàrá ṣùgbọ́n wọn ò mọ́lẹ́bọ torí pé wọn hàn hàn tó sí gbogbo tọ́mọ̀dẹ̀ fi hàn hàn tó sí wọn ti gbà pé ara islam náà ni tí ò sì rí bẹ́ẹ̀ mo bẹ ọlọ́wọ́n ọba fún àtẹ̀yìn ọlọ́run bá dojú ọ̀rọ̀ wa rú o ibi tó nípọn jù nínú islam náà níbi ọ̀rọ̀ àkéèdà ọ̀rọ̀ tẹ̀wọ̀n ọlọ́run má ṣàì fún alágbọ̀ọ́yé I beg allah the almighty matter concerning the unification of allah if not made clear to one one is likely to attribute to allah what does not belong to allah um, especially when it comes to determining whether or not allah is fair or unfair to his servants so the last point i explained is that the scholars say The reason they emphasize that we understand the names and attributes of Allah is that shirk, seeking or associating partners with Allah, is one of the easiest things to commit. And it is one of the mightiest, in fact, it is the mightiest sin in the sight of Allah. But because in our land here, there is very little knowledge concerning Aqidah matters, matters of the creed, we find even people who are known as religious scholars falling into grievous errors concerning this matter. ẹran tí ìgbà tọmọ ìyá wa gàwá jáde láyé kọlọ́n bá wa ṣàmójúkúrò fún ọwọ́ mo ló jáde láyé tó bá jẹ́ kó ti jáde láyé tí ìgbà tí jáde láyé kọlọ́n bá wa ṣe dáadáa fún ibi tó bá kó bá dúró tì. bàbá wa kan láwọn pàdé ẹ̀rọ ọlọ́nkùnrin kaaba wọ́n wá ní kí wọ́n bá rí gàwá rẹ̀ á ojú ti gbogbo ẹ̀yìn àfa nàìjíríà sọ̀rọ̀ pé n tó sọ̀rọ̀ yìí àkúdọ̀ ẹ̀yìn ọ̀dẹ bẹ́ẹ̀ ni torí pé irú ibi táwọn máa ń rìn sí ibi táwọn àfa ti máa ń fọ̀ sọ̀rọ̀ fún ni pé à ẹ̀ ń wá ẹ̀ rí ẹ padà wá láàrin ọjọ́ méje ẹ̀ gbọ́dọ̀ má rí ó lè máa rí bẹ́ẹ̀ torí pé èyí tó pọ̀ nínú wọn àǹjọ̀mú ni wọ́n ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ àǹjọ̀mú á sì fọwọ́ sọ̀rọ̀ fún ọ ṣùgbọ́n ẹni tó ń gbà kì í ṣe tó yẹ kí mùsùlùmí ó fọ́njọ̀nú torí pé ááfíra àwọn ni wọ́n ń tà. ṣé òun wá wí pé ṣé bá a fà ṣe tẹ̀ nàìjíríà tó yìí ẹ wá ń túbọ̀ sí pé wọ́n á dára àṣírí gbogbo ìsàkúsà táwọn tó máa ń kà fáwọn wọn ò rí kà oníṣìwọ̀n ọ̀bárí gawad ojú ti gbogbo yín ṣùgbọ́n ẹni tó ń bá sọ̀rọ̀ ẹni tó lọ́wọ́ bá ṣàánú ni òun náà wá ní gbólóhùn tó pè yìí ó júwe bí àgbọ́yé islam ẹ ṣe mọ bóun ṣe rin dòdò orí aláwàdà ẹ̀ ni ní ìfẹ́ dárúkọ bàbá méjèèjì ni nítorí pé tí kì í bá ṣe pé orin dè dàwọ́ àti sọnù yóò wá gbé èébú fún àfa nàìjíríà odidi ànọ́bì ọlọ́run ọba wọn rẹ mọ́gi odidi ànọ́bì ọlọ́run ẹja gbòòrùn àìdẹ́ ọ̀pẹ́ ni odidi ìyàwó ànọ́bì ọlọ́run tó nífẹ̀ẹ́ sí tó ti jáde láyé kò rọ́mọdún àṣeká ló tún ti mọ̀ ọ́mọ̀ pé àìsàn òbí mọ́. ẹ rí i pé téèyàn bá gbẹ́rọ àkídà yìí wàláhì ọlọ́run ṣàánú ẹ̀ púpọ̀. tí ò bá gbẹ́rọ àkídà yìí yóò máa sọ̀rọ̀ òpònú òsìmọ̀ fún òpònú. torí pé ibi tí wọ́n fẹsẹ̀ wọn lé nìyẹn tí wọ́n fọ́ sọ̀rọ̀ kan pé a ẹ̀ ń wa ibo lẹ ti dé àti àná nígbà tẹ́ ẹ̀ka wọn fún mi. àwọn fún mi gbẹ báyìí ẹ̀rì ṣùgbọ́n tí wọ́n ń ṣe tí wọ́n fi ń rí èyí tó pọ̀ jù nínú ẹ̀ ń tí máa bá áfẹ́rẹ́ ìdájẹ́ ni tó ọ̀rọ̀ tọ̀hìn kọ́lọ̀ ń jọ kó jẹ́ kó dunlẹ̀ nílẹ̀ wa tó bá dunlẹ̀ gbogbo ń tá a bá mọ lórí ẹ̀ dáadáa ni máa jẹ́ gbogbo ọlọ́run ọba ìfà tí alùsùnrán wa létí yìí kọ́lọ̀ ń jọ kó tó èso rẹ̀ nígbà yẹn nìkọ̀ọ̀kan wa ẹni bá ní ìbéèrè láàrin thirty to forty five minutes torí tọ́lọ́ọ̀ ọmọ fàtí ma ẹ bá jazakillah ẹkùn lọ́wọ́ ẹkùn wọn ní eléyìí. Àwọn rahmatullahi wa barakatuh. Mo fẹ́ béèrè dùwà time specific time fún dùwà ṣé any time lákàn lè kí after ṣubú yìí sí ròyìn eh, àbí ó ní àbí ó máa wò ó. ok. ó dájú kò kàn ní jẹ́ pé èèyàn kàn. yes our sister wants to know the recommended time for salatu duha salatu duha. There's a hadith of the Prophet sallallahu alaihi wasallam that says. صلاة الضحى حين ترمض الفصال. The duha prayer is due at the time when sun begins, just begins to be hot. Desert sun just begins to be hot. You will notice that after sunrise, uh, immediately after sunrise, <coughs> sun does not begin to get hot until maybe one, two, or three hours afterwards. By 7, 7.30, sun is still not hot even when the sun is up. It is in the late morning, towards 11, that you begin to feel some hotness under your feet. So the time for Salat Duha, described by the Messenger of Allah, is the time when the sun begins to feel hot under the feet of uh, the young camel. 58, that is the adequate time for Salat Duha up to before Zuhur. Yes. Akoko, you know, Duha, Salat Duha, bá mẹ́tẹ̀ẹ̀kì ròyìn ẹ̀ ó ní òun náà ni àkókò tí ìyẹ̀pẹ̀ ẹlẹ̀ tí máa bẹ̀rẹ̀ sí ní gbóná tí ó máa jó ọmọ ràkúnmí lẹ́sẹ̀ àkókò wo ni tabakátù bá tán tó òun bá yọ láago méje méje àbọ̀ mẹ́jọ títí bí aago mẹ́sàn-án ilẹ̀ kì gbóná kó tó di pé ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbóná á máa tó bí aago mọ́kànlá títí ẹ̀ mo rò pákókò ẹ̀ làwọn bàbá máa ń pè ní ìyálẹ̀ta. Hmm ìgbà gan náà ti kó kó tó di pé àyílàwọ̀ táìmù dùhá nìyẹn. ṣó clear sísà mi question number two. ṣé. Um, two raka is the minimum. Bẹ́ẹ̀ni, two raka is the minimum. Yes. Now, so if you observe two rakahs and sit down, it's okay for you. There is a hadith that when the Prophet of Allah sallallahu alaihi wasallam misses his qiyam al-layl, huh, he would pay back with 12 rakahs during the day. So after that, after the uh, when it is time for salat duha, so two is the minimum. So clear, sister. Question number two. Asalaamualeykum. Aleykum salaam wa rahmatulah. Naam. Question mi lórí àwọn ọmọ ìyá kan tí wọ́n ń ṣe contribution àjọ. Naam. So wọ́n wá sí òfin kalẹ̀ yìí pé ẹni tó bá ti ti sanwó ó máa san fine and àwọn fine tó máa ń gbà yẹn wọ́n máa ń padà ṣe sọ́dà kan. So wọ́n fẹ́ san fine yìí pé ṣé kò sì rí bàtà. ẹni tí ò bá sanwó ẹ̀ ní táìmù ó yẹ kó san wọ́n pẹnálítì àbí. Well, the question is this. We had a group of uh, people who associate with one another. they make monthly contributions, like a, uh, it's like uh, what we call, um, uh, is it Hadachi in Hausa? Aha, something like that. But in order to make sure that everyone pays his due when it is appropriate, they levy any late payer to pay a fine, okay, if the payment comes in late. for the sister act, that act of imposing a fine on the person, does it not amount to riba? Um, I hesitate to say it is riba. Uh, mi ń fẹ́ rí nǹkan tí mo lè fi pè ní rìbá tó bá jẹ́ pé ẹnu wọn kò lórí pé pẹnáltì yìí kì í ṣe wípé owó tó ń san ni wọ́n ní kó lékún owó tó jẹ́ contribution normally kò yàtọ̀ because mo mọ àwọn kan tí wọ́n ń ṣe tiwọn tó jẹ́ pé bóyá ten thousand lẹ́ẹ̀kó san lóṣù ten thousand yẹn náà ló lọ sí àkáǹtì ẹgbẹ́ but fáìlì yìí pé ok a fẹ́ fara wa létí àwa jọ fẹnukò tí wọ́n jẹ́ pé àfẹnukò wa ni pé ẹni bá pẹ́ dé kó ṣe kí ló máa ń pè frog jump ni frog jump náà la máa impose lórí ara wa ṣùgbọ́n a rí pé òkè adult ni wa a ní máa yẹ̀yẹ́ ara wa nítorí pé nìkan pẹ́ dé kí ni nǹkan tá a lè gbà lọ́wọ́ adult kó máa ní lára láti fi sílẹ̀ ṣùgbọ́n tí a kọ́ lẹ́kọ̀ọ́ pé má ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n wá rò gbòkè kẹ́lì kọ̀ọ̀kan máa san fáìn kéékèèké kan. now ṣé rìbá ni tó bá jẹ́ pé nǹkan tá à ń sọ ni pé contribution ẹni yẹn ó máa ju tàwọn yòókù lọ at the end of each month ó lè fẹ́ jọ but wọ́n ní fine eléyìí ààyè ọ̀tọ̀ ni monthly contribution ẹ̀ kò yàtọ̀ sí nǹkan tí í jẹ́ every month kò jẹ́ kí n lè gbogbo ẹnu pè ní rìbá but sísà mi màá tún yẹ̀ wò tí n bá rí àlàyé kan lórí ẹ̀ tó jẹ́ kọ́kàn balẹ̀ sí pé a rìbá ni tá a lè fọwọ́ ìsọ̀yà á jẹ́ pé àá pe àwọn tamọ̀ ń ṣe àgbọ̀n sákèjì ṣẹgbọ́n. ẹ bá kọ́ mi lọ. So my answer to it is this. If the normal contribution the person does has not changed, every month they contribute 10,000 naira. But as a means of cautioning one another to be watchful of their common, jointly agreed rules, they decide there should be a penalty to caution people who may want to abuse those rules. The penalty could be anything. They could impose a frog jump on any latecomer they could impose uh, any other means of uh, punishment. But because they think it would dishonor fellow Muslims to ask them to do things like drug dumping, they decide to impose a little fine, which is payable by the person. And that fine is not added to his contribution. His monthly contribution remains the 10,000 naira. That fine is just to caution him against uh, being lax. I find it difficult to say in one word that it is uh, usurious, that it is riba. But I promise to look into it with more care. If I can be convinced that it is riba, then I will have a duty too to call to order uh, some of the brothers I know who do things like this. love, fair? Question number three. Number three. sísà ń lérò pé ọkùnrin tó yẹ pé kò gbọ́ yé bóyá sísà náà gbọ́ ju yìí lélẹ̀ èkó tó wà bóyá kò bẹ́tà dáadáa àwọn àwọn pé bóyá kó máa ní nǹkan tó tẹ̀ tọ́wọ́ ní kó wálé káwọn tọ́jú ẹ̀bẹ̀ síta wọn pé tó bá lọ léyìn àti wọ́n tó dà àti tí ò dáná máa dàpọ̀ láti fi tọ́jú ẹ̀. tó ń gbogbo ìgbà tó bá dẹ̀ ti síkì làwọn pẹ́rẹ́ǹtì màmá pàdé tí bọ́dà náà dẹ̀ gbọ́ yé lọ títí. tèmi wá ò ṣe irú sísà bẹ́ẹ̀ kí ni kó ṣe. kó sì nǹkan tó lè ṣe ju pé kó máa fi àdúrà ran ọkọ ẹ̀ lọ́wọ́ kó dẹ̀ mú sùúrù kó fi wá rí sọ́pọ́ọ̀tì ẹ̀ Eh, kó dẹ̀ máa ṣe àlàyé ọ̀rọ̀ fún níwọ̀n ọ̀gbà tọ́lọ̀ ní kò yé òun náà eh, kì í wù àwa kì í wù wá ni mo sọ o àṣẹ ní haram ọ̀ kì í wù wá kí sísá ò gbọ́rọ̀ yìí jọkọ lọ ọ̀dọ́lọ̀ ṣe àwọn kan nìyẹn fẹ́ntọ́lọ̀ bá kọ tiẹ̀ bẹ́ẹ̀ ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùúrù kó fi ṣàlàyé ọ̀rọ̀ fáàfáà kó dẹ̀ gbà àwọn tíyàwó bá ti jẹ́ imam ẹni eh, tí ò yẹ kó máa ṣẹlẹ̀ á máa ṣẹlẹ̀ torí pé bọ́rọ̀ ṣe yóò tó tó bá ní bẹ́ẹ̀ lòún ṣe fẹ́ fọwọ́ walẹ̀ yóò dàbẹ̀ ni pé àbóhùn ló ń kọ̀ǹtrol ọkọ tọkọ ò bá tiẹ̀ rí bẹ́ẹ̀ àwọn ẹbí á máa rí bẹ́ẹ̀ so eh, tí mistake yẹn bá ti wáyé àkéèyàn mú furu kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó fi lónìí kò lẹ́yìn pé kó ṣe wá àti fún kó hùwà retí kó gbìyànjú kó sapá yìí tọ́lọ́mùbá lè ṣe lórí fámílì ọkọ náà kì í ṣèwọ̀ ká ṣe dáwà fún fámílì ọkọ ẹni wàláì kì í ṣèwọ̀ ṣé ti eyín but ẹni máa ṣe dáwà fún fámílì ọkọ á fààyè kóun lè rí dáwà yẹn ṣe sílẹ̀ ìyàwó tó bá jẹ́ pé ní fámílì ọkọ kò tiẹ̀ fẹ́ lọ́rẹ̀ẹ́ kankan torí pé kò kò ṣe dáadáa sí wọn bí n sọ pé àwọn fámílì ọkọ náà ò ní lọ́wọ́ o mo ti sọ fún yín rí bí èèyàn ṣe ní ní tiẹ̀ lọ́wọ́ sí fámílì ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyàwó náà máa ń ní lọ́wọ́ sí fámílì ọkọ pọ̀ṣẹ́ rí ẹnìkan rí ibi gbé tí ẹ̀jẹ̀ nìkan lọ wọ́lá ẹnìkan rí tọkọ bá jẹ́ aláìmẹ̀tọ́ sí fámílì ìyàwó ó rí ibi sáàsì ju kí ìyàwó jẹ́ aláìmẹ̀tọ́ sí fámílì ẹ̀kọ́ lọ tí a pẹ́ ẹ̀yin lẹ kúrò lè di tẹ̀wá sí lè di wọn so ìyẹn láti sọ pé ah, ìjẹ́ ọmọ obìnrin iṣẹ́ ńlá ni kọ́lọ̀ ó gba kí hàn fi ìpáyọ̀ ọlọ́run ọba lò ó ẹgbẹ́ ń mú èyí ò lè torí pé ọkọ yẹn ò wá gbọyé kéèyàn wá pa aláṣẹ pé kó dìtò dé àwọn òbí ẹ̀ tẹ bá tiẹ̀ sọ bẹ́ẹ̀ tí kì bá ṣe fóun gan gbọyé ó súnmọ́ fóun gan máa rò wọ́n ti gba sìrà lórí òun wọ́n ti fi ìjáàbọ̀ rọ́pò tó ti yé reaction náà nǹkan téèyàn fẹ́ ló máa bí tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa fi pè é nǹkan tí a lè gbà yín mọ̀ràn nìyẹn ọlọ́run àti tó bá yẹ pé bóyá nínú ọ̀rọ̀ tó máa ń sọ ó máa ń yọ nílé òun àtàwọn fẹ́ẹ́ni ìjọ pa wọ́n ti jọ kú pé bóyá wá sọ fún wọn pé ìyàwó òun ni ò jẹ́ káwọn kó wálé so àwọn fẹ́ẹ́ni àkọ́kọ́ àwọn á máa bẹ̀ ẹ́ dákun mo bẹ̀ ẹ́ ní nǹkan ẹ máa bọ̀ ilé nǹkan kan pé bóyá pé kó wálé ìdìbò ń ṣe pé wá tọ́jú ara rẹ̀ kọ́ńtà máa bọ̀ ilé so ìyàwó wọn pẹ́ ọ̀pẹ̀ àwọn tó yẹ pé tó máa délé gan-an kó mọ òbí ìrùsùn pọ̀ ọmọ náà dọ̀rọ̀ lé ipò tí ìtò kan sí àṣẹ tó bá wù wọn lọ́jọ́ wọn máa gbà tí ọ̀wọ́ àwọn òkú tóun bá tẹ̀lé àwọn ilé lọ sí ìlú báwo lòun ṣe fẹ́ kó fún bẹ́ẹ̀ nǹkan. well ṣe rí ẹṣẹ sísà mi fẹ́ rán wọn létí pé wọ́n á ṣe sùúrù náà ni wọ́n láì á ṣe sùúrù náà ni ohun tó wà nù pa fẹ́fẹ́ brọ́dà ó pọ̀ ju pé ṣó lè pèsè owó oúnjẹ ṣó lè gba fúláàtì lọ but ní time bá ṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ a kì í sábà ròdé ìkangun yẹn òun làwọn nǹkan táwọn àfa máa ń rò wọ́n ṣe máa ń sọ fẹ́lẹ́ omi tó gbé mùsùlùmù ṣẹ́yí dàgbà máa ní ẹ̀mùsùlùmù ẹ̀mùsùlùmù pẹ́ẹ́pẹ́ ni tí àwọn nǹkan kan tó ní lọ́wọ́ ti wọ̀yàn lójú ádàbẹ̀ gba àfa ìwé ìsáìmẹ̀yàn wọ̀láì kò sí ẹni tí ò gbádùn tẹ̀sán ò gbádùn téèyàn fẹ́ tí ò ní padà kábàámọ̀ pé kò gbádùn ó lè máa pèsè o tọ́lọ́run bá ní kẹ́sì sísà yẹn lọ improve níjọ iwájú ara wọn kan kọ̀ọ̀kan tó yẹ pé ọkọ gan ló yẹ kó máa fà ń lọ́wọ́ ṣe òun yóò ṣẹ̀ máa drag ọkọ ẹ̀. tó umu ẹ mọ̀ wípé sọ̀rọ̀ yìí lè sí rí pé tóbi méjèèjì bá wà láyé wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n ti ẹ̀ pàṣẹ fọ́mọ wọn pé kúrò ń jalè máa bọ̀ lé abẹ́rù kan lẹ́tọ̀ọ́ ẹ̀. iṣẹ́ tí ọlọ́wọ́ bá gbọ́n fẹ́ ká ṣe fún wọn nìyí àwa tá a bá ní wọn láyé àkó oríire àwa tá a ní wọn lọ́wọ́ má jà á rán wọn láìkí àmọ́ o bọ̀ ká mọ̀ pé wọ́n láì pé a ní wọn láyé ọlọ́run fi ṣe dáadáa kan fún wa ni pé ẹ̀sìn tá a fẹ́ sí àárí tiwọ́ àwọn tó bá ní wọn kí wọ́n ti pẹ̀lẹ́ pẹ̀lú wọn so táwọn òbí bá tiẹ̀ yóò da àwọn mọ̀ pé ọwọ́ yín jí tó gbogbo nǹkan ń lọ dáadáa lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìjọ́ntorí ọlọ́run òṣogbo yìí làwọn fẹ́ kó wà ní ìníjọ́ yìí téèyàn bá gbọ́ ẹ̀sìn yìí dé lẹ́bù kan á mọ̀ pé àṣẹ táwọn òbí ní lórí èèyàn à wọ̀láì lóòótọ́ ó ní téèyàn náà ó fi gbà o ẹ̀yìn ó rọrùn ni ṣùgbọ́n yóò dàgbẹ́ ẹni pé tán bá wà láyé àwọn ló máa control your entire life láàyè ìyẹn tún wá kéré àwọn òbí tọ́lọ́run bá kẹ́ wọn tó yẹ pé wọ́n lè gbalé fún wọn ó máa rọrùn gbà míì àwọn náà kì í fẹ́ dà wá pọ̀ máwọn òbí wọn but ẹlòmíì wá hádé bíi pé kò sí ẹ̀ síbi kankan tóbi yẹn lè gbé yọ̀dọ̀ òun àtìyàwó ẹ̀ lọ so àwa umu tọ́lọ́n bá wá ṣe ilé ìṣàdánwò fún mo bẹ̀yìn torí tọ́lọ́n ẹ jẹ́ ká mú furu lọ́pọ̀lọpọ̀ torí gbogbo nǹkan tí sísà mi sọ yìí sì àwọn aráalé ò ní gbọ́ yé sí pé ẹ̀sìn ni ìyàwó ọmọ àwọn ń dùn wọn á ló fẹ́ lé ọmọ àwọn ìnà sáwọn ni gbogbo ṣíṣètánì àti tẹ̀sí rẹ̀ súnmọ́ nìyẹn so irú ẹni yẹn abiọlọ́run kọ́lọ́n má dáadáa àdánwò tó wà nú ẹ̀ yẹn kọ́lọ́n bá a kún lọ́wọ́ tó ti yé ọ̀tọ́ ọmọ bá jẹ́ tó pẹ́ sí yìí òun fúnra rẹ̀ ní àmọ́ irú nǹkan tóun máa bá wọn sọ pé ìyẹn ni òbí jẹ́ kóun ò lè wálé so ọlọ́run àkún ọ lọ́wọ́ yes the question in brief is this. Um, if a sister is married to a husband who does not understand the deen as well as his wife, his parents are alive and they want him to leave the city where they live to come back home, to come and live with them uh, in the village. The wife is afraid that if he goes back home, on account of they are not being good Muslims, they are going to recommend things to him which may nullify a lot of uh, the deed that you're supposed to be doing because they are not upon the correct creed. So she discourages him from going home. I say uh, the best she can do is to educate the husband and beg Allah for him. But she cannot go on commanding him against the wish of his parents. Most especially because she made the mistake in the first instance when she married someone whose understanding of the deen is below hers. We've always desired that when a woman gets married, that she marry someone who knows the deen better than her because he's supposed to be the imam of the home. So once a woman gets married to someone who understands less of the deen than her, it is fitna. She needs Allah's mercy to go through it. So may Allah support our sister. Yes. Number four. Alaykum as-salam wa rahmatullahi wa barakatuh. ẹ̀tàn ókè àti ìsàlẹ̀ ó ṣe òbúlù ẹ̀ẹ́tẹ̀ ìsàlẹ̀. Assalamu Oníbèrè ní ti bá obìnrin pé gẹ́gẹ́ bá ti mọ̀ pé haram ni ìbá. Ipe gẹ́gẹ́ bá ti mọ̀ pé haram ni riba. Naam. Naam so and want to àwọn ọmọ wọn sábà. Naam so wọ́n ní pé àwọn fún àwọn ọgbọ̀n àwọn máa ń sá fún àsìkò ìbá pé ìdẹ́sálì gan táwọn bá kó sí àwọn máa máa ṣọ ni pé èlò olówó ọbẹ̀ òkìní kan káwọn máa fọwọ́ kan. So wọ́n ní pé a certain xyz bank pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ non-interest banking. So a department in that bank wants to start non-interest banking. So eventually any ẹ náà wá padà ríṣẹ́ sí báǹkì yẹn. Ó wá ń bẹ̀rẹ̀ pé ṣé òun náà because only she was somehow under um, that bank. Ẹ̀hẹ̀n pé bẹ̀rẹ̀ ṣé òun náà ṣiṣẹ́ ń bẹ̀ pé that department is non-interest banking islamic banking normal bó ṣe yẹ kó lọ kò sí interest kò sí anything station lè take up appointment ní àbí. jazakallah khairan the questioner says as we know islam forbids any transaction that involves uh, usury interest uh, in what we call banking today so if if one is offered a job in an Islamic window belonging to one of these conventional banks. The banks operate non-Islamic banking with an Islamic window, meaning that there's just a window open for Muslims who want to do transactions with them on the basis of Islam. So can any of us seek employment in such a bank to work under that department? that's the question. Um, mo wà aware wípé àwọn tí wọ́n bá gbà sí àwọn conventional banks with islamic window wọn rí gbogbo operations bank yẹn sá fún ẹni bá ti jẹ́ báńkà rí kó confam kan tí mò ń sọ yìí wọ́n ní wọ́n yàn wọ́n sí window yẹn tí ò míìn wípé báńkò láṣẹ láti move wọn from one department to another department àbí láti bẹ̀ wọ́n ní ẹni iṣẹ́ ní time tó bá wù wọ́n a ti ṣèwádìí so tó bá jẹ́ pé garanti wà wípé rárá islamic window yẹn nìkan and pẹ̀lú àwọn òfin tó bá ti ṣẹ̀rí àmú ní gbogbo nǹkan tó máa jẹ́ agreement láàrin àwọn àti báńkì yìí a lè sọ yìí pé wẹ́ẹ́ káburú bá tiẹ̀ wà ń bẹ̀ ó wà mínímọ̀ ọtí nǹkan tí mo gbọ́ tí báńkà kan sọ ní pé rárá tí ẹni yẹn bá ń gbaṣẹ́ wọn kì í bá sign agreement wípé we are employing you only for an islamic window wọ́n draft ẹ̀ lọ síbẹ̀ torí pé jẹ́ mùsùlùmí lẹ́yìn any moment wọ́n tún lè draft ẹ̀ síbòmí in fact ó láwọn operations wọn gan kì í ṣe gbogbo ẹ̀ lẹ́nu yẹn máa rí sáfún tán even though he or she is in charge of the islamic window tó bá jẹ́ bó ṣe rí nìyẹn àwọn tó bá ṣiṣẹ́ báǹkì ni wọ́n lè confam ẹ̀ fún wa a jẹ́ pé ààyè ẹ̀tọ́ ààyè àìtọ́ náà ni fún mùsùlùmí káàbọ̀ ilẹ̀ tó ti yé ó ṣe lè wá wò káàbọ̀ ilẹ̀ tó àwọn kan ni wọ́n máa ṣe ìyẹn làwọn àfáà fi dáhùn nígbà tí wọ́n ní sẹ́ ẹ bá ní ká má ṣe é ká má ṣe ká má ṣe ká má ṣe àwọn wo ló máa wá ṣe é wọ́n láà sọ pé máàṣì pé gbogbo mùsùlùmí náà ló máa gba máàṣì yìí ṣùgbọ́n kò yẹ kó jẹ́ yìí tẹ́ ẹ fẹ́ jẹ́ ní ire tẹ́ ẹ fẹ́ jẹ́ sáǹpù bó ṣe yẹ kí mùsùlùmí tó da orí ẹ̀yìn kọ́lé ẹgẹ́ gbà á. àwọn tá a bá kí n lọ pé má ṣe tí ṣètọ́ni bá ní à má ṣe má ṣe má ṣe ìjọ ọlọmọ fẹ́ ríṣẹ́ òun máa ṣe kan àwọn á máa jẹ́ mùsùlùmí ẹgẹẹgẹ tó ń bá wa tèkì tó ń bá wa tèkì interest islam bíbẹ̀ but káwa jìnnà sí kọ́lọ̀ ń ṣọ aṣọ. yes question number five. So I just answered that from reliable information, Muslims who are put in charge of Biakuba Adibodi Miyaku. I was going to translate what I said last. But We have information that Muslims who work in such conventional banks are not given employment with solid agreement that they would only partake in Islamic cooperation. So the bank drafts them to those windows when it suits it and still can draft them to do some other normal operations in the bank when it likes. So if such is the case, it is still a no-go area for good Muslims. Allah knows best. Now, question number five. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. mo fẹ́ bẹ̀rẹ̀ pé tí èèyàn bá da owó pẹ̀lú muslim brother kan. naam. but anyway bank gbọ̀ngàn ló ti ń ṣiṣẹ́. ok. mo wá rò pé lóyún fẹ́ máa ṣe business mi. ok. tó wá pé èèyàn fún pé àjọ̀dá owó pọ̀ kí èèyàn jọ ṣe business. naam. So, business yẹn aláàlú. ok. ó ṣe èèyàn lè bẹ̀rẹ̀ ẹ̀dọ̀. yes nípa wípé tó jẹ́ halal kábàdòwò pọ̀ àbí kò jẹ́ halal halal ni tó ti yé ṣùgbọ́n nípa wípé ṣèpayàwó yẹ kó máa sí fún yàn pé ìbínú ọlọ́run tí máa tọ owó haram kiri tí kò ní máa tọ owó ẹ̀ wá síbi òwò tájọ́ dàpọ̀ tó ti yé ìpayà yẹn á wà fún yàn bọ́ tó bá jẹ́ question ni pé ṣé halal ni halal ni. ẹ̀mọ́ kan kàkàwá ṣèkùtì lórí ẹ̀ lọ́kọ́ bèrè ọ pé owó ní àwọn aláìní. àwọn ò ní. sọ pé aláìní àwọn ọ̀dọ́ni sọ pé àwọn ni. ok. ń pé ẹni tó bá ń pààyà yára fẹ́ kò kí ń ṣe bẹ́ẹ̀ wọ́n àdé sọ jù bẹ́ẹ̀ lọ. jazakallah khairan kọ́lọ̀ ń jẹ́ ká lè fi dáadáa jọ wọ́n ìkóraró ló jẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ní bàbá òfin míì. Eh, ó ti dolóògbé kọ́lọ́run bá aṣọ dáadáa fún un wọ́n náà sọ pé àwọn ò pé ní halal àwọn ò sì pé ní haram àbí kí ni òjẹ́ kan pé ní halal kó má dàbẹ́ ni pé àwọn ẹ̀ǹkọ́rẹ́jì pé ká máa bá wọn bankers vẹ́ẹ̀sì owó wọn táwọn náà bá ti rí pé òkè gbogbo mùsùlùmí pa àwọn tì eh, wọ́n fẹ́ fún alẹ́gùn akọ́ wọ́n fẹ́ invest animal dowó ẹ̀pọ̀ mọ́ owó tèmi ó ṣeé ṣe káwọn náà fi ìbànújẹ́ kúrò bí iṣẹ́ yẹn àwọn nǹkan tá a fà rí sá fún nìyẹn ọ̀tọ́ bá ní ṣé haramu ni ká tó pe nǹkan ní haram a fẹ́ rí direct text tó sọ yìí pé ìjìyà wà pẹ̀lú tó ṣe kìíní yìí téèyàn bá rí owó ẹ̀ ṣé ń gbọ́ mi dáadáa ó rí owó ẹ̀ lọ́nà haram àbámọ̀ sí àdẹ̀kùn lọ́wọ́ tó fi rówó yẹn. ó wá fẹ́ invest wa bó ṣe kówó ẹ̀jọ òun lọ́lọ́run máa gbé àwọn àfààní ìdí nìyẹn tó fi jẹ́ pé káfíìr a máa fà nábì lẹ́kùn ànábì adẹ́gbẹ̀gùn ẹ̀ tóró mọ̀ pé òun kọ́ máa bi pé báwo ni kèfèrí ṣe kówó ẹ̀jọ àìjẹ́ bẹ́ẹ̀ káfíìr ó súnmọ́ kó jẹ́ haram ló máa pọ̀jù owó ẹ̀ torí pé àwọn ètò ọlọ́run ọba nípa bó ṣe ní ká wá owó òun ò bàbá ìmọ̀ òfèmí ti dáhùn bẹ́ẹ̀ yẹn tó ti yé tó intanet sọ ni pé wẹ́ẹ́ à ní ní haram ṣùgbọ́n ìpáyà gbọ́dọ̀ máa ṣe wá wípé ẹni tọ́lọ́wọ́n bá ní kó múra àyálẹ̀ kó múra àjálẹ̀ owó tó bá kójọ ọ́ndẹ̀ yẹn ibi tó bá dá sí ó súnmọ́ pé pé orí búmọ́ fẹ́ tẹ̀lé owó yẹn wá tó àwa tá a bá wá ń ba ṣe business ká múra lẹ̀ pé ó lè má rí bá a ṣe bẹ̀ lọ́nkórí ṣùgbọ́n pé ṣé haram ni ṣé jìyà wà ìyẹn ni mi rò pé wà wàláhù àlà jẹ́bẹ́kìlá òfẹ́rẹ̀. question number. asalaamualeykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. naam ní this week mo ní question tẹ́lẹ̀ ìfẹ́sọ̀ yìí. ok. èyí tí mo wá fẹ́ fẹ́sọ̀ yìí kó wù mí lójú ń bẹ̀. so èyí dìyẹn clear so ní láti ìdúró ní question tí mo fẹ́ fẹ́ ni mo bẹ́ẹ̀ mo lè. ìkànnì máa bèrè wọ́n máa tún fún yín nọ́mbà ọlọ́dẹ̀kẹ́ lẹ́yìn pé nọ́mbà lẹ́yìn. naam. yes. ẹlẹ́yìn tó ń lójú ní dìsìkì ni pé bàtà ń sọ̀rọ̀ pé ọlọ́run la máa ń stamp pé ẹni tó máa wọ ná látara tó ti láníyàn fẹ́ ṣiṣẹ́ àdúgbò ọlọ́run máa sàn tó máa wọ ná ẹni tó lọ́wọ́ ajọ́ màálù tó náà á ti láníyàn àti ṣe dáadáa ọlọ́run tó ẹ̀ fún. mo ti náà ni pé ọlọ́run ọba ló dá ọmọ lọ òun náà ló dá ẹni àlùjọ náà. bẹ́ẹ̀ ni. kó o nígbà tí ọlọ́run bá ti dá ẹni àlùjọ àwọn ọmọ náà fẹ́ pé kò tiẹ̀ gbé nǹkan kan pa ìsìláàmù yìí látara pé àwọn kan wà fẹ́ ilé lọ́wọ́ ti ẹ̀ mọ̀ bí nǹkan kan jẹ́ ìsìláàmù. tó yẹ àwọn nípa àwọn ti ẹ̀fẹ́ ṣe ìsìláàmù tó tẹ́lẹ̀ máa pa ọ̀sán pẹ̀. tó wá dàpọ̀ mọ́ ara lónìí ìrújú yẹn ni mo fẹ́ yọjú pẹ̀lú ìtìsẹ̀kọ́ sọ̀rọ̀. ìlú wọn ìròyìn ìsìláàmù dé

kékeré bóyá àwọn remote àwọn eskimos tó wà lórí ayé wọ́n lè má gbúrò mùsùlùmí rí tí kan nu wọn bá kú láì jẹ́ pé ó rí mùsùlùmí wá jíṣẹ́ òjíṣẹ́ ńlá fún un ẹnu àfáà kan ò gbá láti pè lọ́mọ ọ̀nà bẹ́ẹ̀ lẹnu àfáà kan ò gbá láti pè lọ́mọ àlùjẹ́nu ọlọ́run fẹ́ máa ṣèdánwò fún wọn ni àdéhùn anájúwà tó ṣàlàyé yẹn. ṣé kàlùbáni tí wọ́n fi kan ó ní àwọn tí mẹ́sẹ̀gì islam dọ́dọ̀ wọn gan-an ó ní ahlul fatra tó kù nù wọn ó ní bá pèjúwe ahmadi ṣé mùsùlùmí làwọn kà wọn kún rárá ṣùgbọ́n mùsùlùmí làwọn kara wọn kún àwọn orílẹ̀-èdè kan wá wà jẹ́ pé ahmadi ló lọ jíṣẹ́ islam fún wọn àwọn sufi tí wọ́n ní àtọ́lọ́wọ̀n àtẹ̀dá wọn ti dàpọ̀ ìkan náà ni wọ́n tó ti ń sì ẹni bá bá sufi àti ẹ̀dínlẹ́gùn yẹn ó ti kúrò ní islam ṣùgbọ́n wọn ò mọ̀ pé kékeré lòun sufi ló lọ jíṣẹ́ islam fáwọn orílẹ̀-èdè kan sheikh nasiruddin alalbani ó wá dáhùn ó ní àwọn tí islam ò dọ́dọ̀ wọn nìkan kọ́ àwọn tó jẹ́ pẹ́ni tó lọ jíṣẹ́ islam fún wọn irú islam tí muhammad wá ti jíṣẹ́ tá à ń bẹ lọ́n kó jẹ́ pé la fi ń fọ́ra wa yìí irú ẹ̀kọ́ ni wọ́n lọ lọ fi jíṣẹ́ fún wọn ó ní táwọn ẹ̀yẹn náà bá kú ahlul fatra ni wọn torí ọlọ́wọ́n bá ní wọ́n máa kó nà muhammed hàtà náà bá a fẹ́ràn kú la àní fìyà jẹ nìkan títí tíṣẹ́ wa ó fi dé etígbọ́ ẹ̀ ó ní ṣé ẹni tàbá wá bẹ̀ iṣẹ́ a ní kó lọ sọ pé afẹ́ atadodo ten naira tòmátì ten naira ó wá dé ìròyìn wọn ní kò gbà panla wá ṣé ń tọ̀hún ládàálẹ̀bì ni àbẹ́ni tá a ránṣẹ́ tó jíṣẹ́ jíṣẹ́ ó ní so àwọn tí wọn ò sí ń ṣe mùsùlùmí tí wọ́n rò pé mùsùlùmí làwọn tí wọ́n lọ jíṣẹ́ yìí lódì ìyá ń bẹ fún oṣù gbẹ́ni tí wọ́n jíṣẹ́ yẹn fún ara àwọn ahlul fatra náà ni wọ́n ṣó clear alhamdulilah èyí lọ́ máa pín nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ máa wọ̀ rí question number seven. asalaamualeykum. aleykum warahmatullahi wa rahmatulahi wa barakatu. sọ ìbẹ́jọ dá lórí pé ó yà pé yín fún ó wà lẹ́yìn tó sì tó wà ní. ẹ jẹ́ jẹ́ kí n sáré translate nǹkan tí mo sọ àbí is there any sister here who doesn't understand yorùbá i think she just left here àbí. oh okay the last question says uh, my sister said she is confused about one thing that she understands that it is Allah who created those who will go to Al Jannah as well as those who will go to Hellfire. And Allah is not unfair because it is after a servant has has uh, has tilted towards what he wants to do that Allah then stamps it and makes it possible for him. Which means Allah has not imposed good deeds on the one who did them, nor did he impose evil deeds on the one who did them. My sister says, but what about people who never got the message of Islam? Land, for example, today in this world, who never knew any Muslim, who never heard about the messenger of Allah. People who die there, will they not end up in hellfire? If they do, is it fair? I said, no scholar on earth who is upon the sunnah says anyone who did not receive the message of the prophet will go to hellfire. Because they never received that message, anyone who dies there, a text of hadith says, Allah the Almighty is going to try them on the day of Qiyamah. He's going to give them an examination to determine who would have been a Muslim if he had gotten the message, who would have been obstinate if he had gotten the message. It is upon that test that they're going to enter either as Jannah or hellfire. So we neither say they are Muslims, and we neither say they are inmates of Jannah, nor do we say they are inmates of hellfire. I then add that one of the scholars, Sheikh Nasruddin Albani, adds that not only those who never got the message of Islam, but as well those who got the wrong message in the name of Islam. Okay? They are together in that situation. Now, question number seven by. Aleykum salaam wa rahmatulah. Ẹ gbẹ́sẹ̀ dáadáa. Question ni pé ẹni e ẹ ra ilẹ̀ parent one of the parents that is still alive. Bẹ́ẹ̀ni ẹ parent kò wá ń ṣe Muslim ó ti church. So pẹ̀lú sunday rising yẹn kò wà very close síbi tí wọ́n lè lọ lọ́sọ̀ tí ó bá bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan lórí ilẹ̀ yẹn so mọ́mì parents ẹ̀ máa sọ pé. mi ìgbọ́ yẹn yé ilẹ̀ yẹn. ó lajọ fún ìyá ẹ̀. ẹni pẹ̀lú sunday lọ ọ̀nà ìwà rẹ̀ sí ṣe nǹkan lórí ilẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni kí ni ẹ̀ lọ àti tó bá wọn mú mọ́mí ẹ̀yìn travel lọ síbi tó bá wọn rà sí kọ́ tó lè rí but for now kò sí lọ́pọ̀ mọ́mí ẹ̀ wá ń dè ní pé tẹ́ni ẹ bá ti lọ tí ó bá yẹ pé kò ní sọ fáwọn tó lọ pé kó bá wọn bu iyẹ̀pẹ̀ lẹ́yìn kó bá wọn bu ẹ̀ ràìzí bí o mọ nǹkan tó ń rẹ̀ di ṣe o ah. but ó kó jẹ́ pé àwọn ọlọ́run afáta ń júwe kán láwọn fẹ́ bá wọn ṣe àjò kan má gbà á ayò oríṣiríṣiríṣi. ṣọ́ọ̀ṣì tẹ̀ làwọn lọ. ṣọ́ọ̀ṣì lọ. o oh, ṣọ́ọ̀ṣì ni wọ́n ń lọ. ok it's almost certain pé nǹkan tó jọ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fọ́n kan fi ṣe tó ti yé. ṣé nǹkan tó wá ń béèrè ni pé ṣó tọ́ káàfà bá wọn bù ú. ló ṣe sọ́ṣẹ̀ nìyẹn jù lọ fún wọn. ṣó tọ́ kí ẹjọ́ ní kó bù wá muslim ni. ẹ ẹ tó ra lẹ́yìn pé kó bù wá fáwọn. kó ṣèwádìí kí wọ́n fẹ́ lò ó fún. nǹkan tó fẹ́ dájú kí wọ́n pẹ́ lò. ọmọ aláwọ̀ rẹ̀ ti dàdú àná náà nìkan tó máa fẹ́ sí ní ọmọ ọmọ ọgọ́dọ̀ ìlú. tó ó yẹ ọlọ́run bàjẹ́ lọ tí ìyá yẹn ò bá ní parọ́ lóun fẹ́ ti ṣàdúrà bíbo ìyẹ̀pẹ̀ wá fún yẹ haram àbí haram ni báńkù wá ohun tó fẹ́ lò fún ló máa haram àbí haram. mo ṣe ní kó bì í alẹ́rìí pé kí ni a fẹ́ lò fún tí a bá lóun kàn fẹ́ ti ṣàdúrà kó jẹ́ kó yẹ pé àdúrà ṣíṣe kò ṣẹ̀ ní ìdíkà bu ìyẹ̀pẹ̀ ilẹ̀ wa kò tó bá yìn sí pé kó bu wa bíbú ìyẹ̀pẹ̀ fúnra rẹ̀ kì í ṣẹbọ kó bù fún sọ̀rọ̀ ti yẹ yín tábàlà fẹ́ ṣàdúrà ń sè eh, kì í ṣe dandan ni pé kẹ́ńtà fẹ́ ṣàdúrà fún kó wà ń jòkó kó tó máa ba kódà ibi táà náà bìí ọ̀rọ̀ àdúrà táà ń ṣe lẹ́yìn dé ó ní àdúrà tá a ṣe fọmọ ọ̀yẹ ẹni lẹ́yìn ẹ̀ ó ní ọlọ́run yan màláìkà kan kó máa ṣàmì sí abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n ẹ rí i pé nígbà míì a ní lágbájádà kó máa wà fẹ́ ṣàdúrà fún ṣé tí ò bá yọjú sí wa ṣọlọ́run ò gbádùn àtàrẹ́ ṣe yíyọjú sí wa yẹn fúnra rẹ̀ kì í ṣẹbọ tó tí àyàn bá ní òun fẹ́ rí ẹ̀pẹ́ ilẹ̀ ẹ̀ fi ṣàdúrà àmọ̀ yẹn lẹ́bọ kò torí pé kì í ṣe mùsùlùmí ó súnmọ́ pé jẹ́ pé inú àwọn nǹkan mìíràn a fẹ́ ṣe ó lè la ẹbọ lọ bọ ìbá yìí tó ní kọ́mọ yẹn ṣe kò tí ìjà mẹ́bọ ọmọ yẹn lè ṣe fún. Now, Amin. Question number eight. Asalaamualeykum. Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ẹ eh, um, pé Prophet Sadu Asalaam ní kí máa pé ká máa sọ àlàfo ìyọ̀bá la fún èèyàn. Bẹ́ẹ̀ni. But eh, èèyàn kan wà ó ní tó bá lára aláyẹ̀ máa ń ṣe. Ó kéde òun máa lè sọ fún yàn ó ní pàtíkùlà àwọn nǹkan tó ń sọ tó wá padà jẹ́ pé aláyẹn ó mú ẹni ẹni tó ń lá aláyẹn sí lọ so ó máa ń lè sọ àlá fún àwọn èèyàn sọ pé kó o ṣe àjọ àti nǹkan ni tó wọ́n fẹ́ clarify iṣu lórí yẹn ṣe irú ẹni bẹ́ẹ̀ ṣé ó tọ́ kó máa sọ àlá ìpínyàn. àkọ́kọ́ náà now the question is this um, it is true that the prophet says we should not tell dreams to people. My sister says there's a particular one where the person involved, that's the person who saw the dream, was someone who was used to seeing dreams and those dreams coming true. So she saw a bad dream in respect of someone and told the person to, in order to take precaution. As Allah would have it, uh, that person, and she experienced the evil that was seen in the dream and uh, it took her life. So she wants to know what should be our attitude towards such. àkọ́kọ́ náà ṣé òótọ́ làmọ́ ẹbí ni ká máa sọ̀rọ̀ fáwọn èèyàn. jazakillahu khairan that's the first thing i want to correct in the question. tó bá jàlá dáadáa ṣe ń gbọ́ òjíṣẹ́ ńlá ní àwọn tá a bá fọkàn balẹ̀ títa trust a lè sọ fún wọn. sísọ fún o necessary means pé ká máa wá túmọ̀ ẹ̀ kiri tá a bá rí nǹkan tó jẹ́ pé bá a ṣe rí ó dùn mọ́ wa ó wù wá kó ṣẹlẹ̀ ká sọ fáwọn tá a nífẹ̀ẹ́ a lè sọ fún ẹ̀yin òun ṣe wọ̀ kọ́lẹ̀ ṣàdúràtọ̀ ọlọ́run àjọ ìṣẹ́ o tó ti yé sí èyí tó kì wá ń lọ ẹ̀ òun làlá tó bá jàlá búburú tó pé nǹkan tá a rí nǹkan tí ò ní wù kó ṣẹlẹ̀ ni irú yẹn ló ní kétí ẹ̀dá ọlọ́run kan ó má gbọ́ ṣẹgbọ́ good etí ẹ̀dá ọlọ́run kan tá a sọ including ọkọ ẹni o including ọkọ ẹni ànábì ò wá fi kún wípé ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pálẹ̀ ẹ̀ máa ń ṣe o kó sọ tiẹ̀ ibi tí ṣètánì ti fẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ sísà yẹn nìyẹn òun wá wo wípé torí pé tòun máa ń sábà ṣe ṣíṣe tó máa ń sábà ṣe iṣẹ́ ta ni ṣètánì ni ìgbàgbọ́ pé tòun máa ń ṣe yẹn gan-an ló ń kàn mọ́lẹ̀ pé àṣetánì ti di ẹ̀mí ẹ̀ mọ́lẹ̀ òun wá kọ àṣà ànábì àbí kó jẹ́ pé kò mọ́ tó bá jẹ́ pé ní tí ò mọ́ kọ́lọ̀ ń bá aṣàmójúkúrò fún bọ̀ tó bá jẹ́ pé ní tó mọ́ ó wá ń gùn lé pé ah òótọ́ làná ibi ní ká má sọ fún ọ̀pọ̀ tòun máa ń ṣe ìyẹn gan lóṣòpin ṣe ìtọ́ni ti sọ sápò torí pé tí wá kọ́ra ànábì sẹ́yìn èyí tó wá èyí tá ànábì wá sọ pé tó bá ṣe á dẹ́kun aburú yẹn aburú yẹn wá ṣẹlẹ̀ kí dàlà ànábì sọ ó ní ká kàn ọlọ́run dákun má jẹ́ òṣẹ tó ti yé sí ká ṣe àhóòrò bíi láì mílẹ̀ ṣètò ọ̀nà yìí ká bẹ ọlọ́run pé kọ́lọ́run má jẹ́ ká lágbára ọlọ́run kò ní í ṣe tó bá tiẹ̀ wá ṣe ká mọ̀ pé ajáre nǹkan tó ṣẹlẹ̀ sí wa èèyàn á kú lórí pé ọlọ́run ọba yọnu sí pé ó tẹ̀lé instruction òjíṣẹ́ ńlá kádàrá ò lè má ṣe ṣùgbọ́n irú eléyìí tó ṣẹlẹ̀ yìí sìn yìí òun tọ̀hún ó dẹ́ṣẹ̀ pé ó takò àṣẹ òjíṣẹ́ ńlá tó bá jẹ́ pé ó mọ̀ ọmọ ṣe ni ṣẹwárí ìgbàgbọ́ pé aláàmì ṣe kó má ṣe yẹn ìyẹn gan-an ló máa ń dùn mọ́ ṣètàn àmọ́ àwọn kan tó jẹ́ pé àwọn náà nígbàgbọ́ bẹ́ẹ̀ wípé aláàwọn òun ṣe kó má ṣe wọ́n wá ara wọ́n lálàá sọmọ ìyá wa kan ó fẹ́ jọrú eléyìí sísà lálàá yẹn pé ọmọ yìí òun lọ́kùnrin ó fẹ́ travel òun wá rí i pé mọ́tò l'accident wọ́n fi aṣọ funfun wé ọmọ yìí òun ẹ̀jẹ̀ wá ń kán lára ẹ̀ ṣe àpòkò tó ní ìbọn wá tó mọ̀ yẹn kiri so ó sunkún lọ bá àbúrò ẹ̀ ni àbúrò wa jẹ́ ntọ́lọ́wọ́ bá ṣàánú nípa pé ó gbọ́rọ̀ wá ní àǹtí ẹ̀yin lẹ́gbẹ́kún tẹ̀ ń o ibi tóun lọ ń àfi tóun bá rí nǹkan kan tó ní ọ̀nà òda yàtọ̀ sálàtẹ̀ ẹ̀ la tán bá ní bíríìjì já àbí kò sí mọ́tò lókù òun á lọ pẹ̀lú sunkún kúrò lọ́dọ̀ àbúrò ẹ̀ torí pé lóòótọ́ lóòótọ́ òun náà wà nínú àwọn tó máa ń gbàgbọ́ pé àlá àwọn kì í ṣe kó kó wá padà wá kó tó padà wá gan làǹtí tí ń gbúrò ẹ̀ yìí pé ó débẹ̀ láyọ̀ bọ́sẹ̀mọ̀ ṣe tọ́nà máa sọ pé bóyá tó bá ń darí bọ̀ ní ẹ̀ máa ṣẹlẹ̀ dídarí dé láyọ̀ ló wá jẹ́ káàntì ẹ̀ náà gbàgbọ́ pé ó kìí ṣe ìtọ́ni ló ń fẹ̀mí àwọn ṣeré lóòótọ́ ṣé ti yé ń sìn pé ẹni tí bá máa lálàkàlà íńtánẹ́bì ní kẹ́ ẹ ṣe ni pé tẹ ẹ bá ti jí ẹni ọlọ́run bá ní kó má rojú kó gbàgbé kó ṣàlàkùn yẹn náà sílẹ̀ àdákà méjì kó bẹ lọ́run ọba tójú bá tiẹ̀ wá ń ro ṣe àwọn anybody ọlọ́run ọba nìkan ni kẹ́ bá sọ kó ju bẹ́ẹ̀ náà lọ. so in summary we are not discouraged from telling good dreams to people we love but bad dreams we must not tell anyone, however close to us they are, husband, father, son, whoever it is. So those amongst us who say, by experience, their dreams always come true, must not, on account of that, decide to go against the instruction of the Prophet of Allah. Because what the Prophet said is, don't tell anyone. If you now say, because my dreams usually come true, and I've seen a bad dream regarding someone, I must tell him because my dreams come true, That is the very part because that is the part that is uh, that is very much because Shaitan is controlling the person's mind. So it would have been better to keep to the instruction of the Prophet of Allah. Even if that thing happened, one would be safe. But at least whatever happened to me happened while I was obeying Allah and His Messenger. So the best thing is don't tell any such dream to anyone for Allah's sake. Question number eight. àbí number nine. ni nọmba náì she is not around the mic tani mic wà lọ́wọ́ ẹ̀ aleykum salaam mic Hello, mic ẹ tán lókè àti ìsàlẹ̀ náà ṣé tọ́nà blue. Sotana blue. Ó dà ẹ̀kọ́ màá bá yín àrán fẹ̀. Alaikum salaam. Ok. Um, Umar Abdul Wahab. Ṣé àdúrà wà nù Citadel? Um, Allahumma inna as'aluka bi kulli ahad. Ẹ mọ tíra tó ń pè ní Hasan Muslim. Ó wà nù ẹ̀. Yes ó wà nú ẹ̀. Jazakallah khairan. Sẹ́rí ẹjẹ́ kí n bí ní kankan. Ẹjẹ́ bí ní kankan. Ṣé ẹ máa ń wo àwọn eré Yorùbá tí wọ́n ti máa ń pọ̀ bọ̀? sẹ́mọ̀ pé gbogbo oògùn tó lóògùn lè wù kó ní wọ́n tún máa ń fún ọlọ́pọ̀ tó máa pè sí. sẹ́mọ̀ pé wọ́n máa ń fún ọlọ́pọ̀ tó máa pè sí kó tó jẹ́. tẹ bá wà àwọn wẹ́rẹ́ yorùbá kan tó bá bẹ̀rẹ̀ sí ní pọ̀pọ̀ ẹni tí wọ́n fẹ́ pa ọkọ̀ yẹn mọ́ tó fẹ́ bóyá wọ́n fẹ́ fi agbára sọ́ọ̀dì nǹkan míì a máa pamọ́ ọlẹ́nu kúkú gbẹ́nu ẹ̀dákẹ́ àbẹ́ẹ̀kọ́. torí tó wa ti lè bá ọkọ̀ yẹn dé òpin kí nǹkan tó fẹ́ pàṣẹ tó kó ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ àbẹ̀kọ́. sẹ́rí táwa bá ń kò sẹ́ni tó yẹ kó máa dá lójú pé eléyìí ò gbọ́dọ̀ bá sì bí àwa tá à ń lásán á pè gba àdá lọwọ àdá pé kó mú léwu á fi kú á ní kó máa á máa jọ ká wá kọ̀m̀pì ẹ̀ pẹ̀lú nǹkan tọ́lọ́mọ̀ ọba fúnra rẹ̀ kójọ tó fi rán ànábì káwa wá ní àtàtàtàtà kò jẹ́ ẹlòpẹ́ tó ń sá ní òsáre kí dẹ̀ ní àìsáre iman irú àkídà tó yẹ kó wà nígbà yẹn tó ń sá ní òsínbẹ̀ ọ̀la rẹ̀ bí ìgbà tí rédíò kan sọ̀rọ̀ ni tó tẹ́ bá fi irú iman tó yẹ àgbọ́yé àwọn gbólóhùn yẹn gbà tẹ́ ń pè é tó bá ń rìn lẹ́mìí wọ̀láì ẹ̀ ọkàn yóò balẹ̀. bó tiẹ̀ jẹ́ pé àwa kì í fọwọ́ fọ̀yà a tún máa ń sọ pé kọ́lọ̀ ń gbà ni bó ṣe kórì nìyẹn ṣé nọmba ten yẹn ó yẹ ẹ complete mi n gbọ́ kóṣọ̀ yìí ẹni tó wà involved. Eh. Okay, uh, okay, okay, okay. Yes, the question is this. If a person who has been afflicted by some serious trouble had been misguided to do some things which are, are not supported by Islam, that she ought not to have done, or he ought not to have done, now that the understanding has come upon one, what should be done to atone for those things? ìsìnbò kò sí nǹkan kan ju pé ẹ máa gbọ́ àkọ́kọ́ náà tó bá jẹ́ pé wọ́n fún yàn ní nǹkan kan tí wọ́n ní kéèyàn ṣe ìgbà wọn ní káta nǹkan kan kókó ká lọ tú tí gbẹ́rẹ́ yẹn ò ṣeé tú àárín ìwọ̀nba lè ṣe sí kí ni mo mí ni pé wọ́n ti wọ́n ti fi tú wa lára lẹ́yìn pé à ókè ẹrú ọlọ́run kan bí mi ní kwẹ́sàn yìí láti mo dẹ̀ promise màá bá wá ń sà àwọn àtàn pé kankan ní ìtọ́lù sihir ohun tá a fi ń ba àtàfi jẹ́ tó ti yé àwọn ìmùlẹ̀ tó bá ti wáyé nílànà ẹbọ àwọn àfáà ní àwọn nǹkan tí wọ́n recommend wípé súnà ní ká ṣe láti fi tú wọn ẹjọ́ tó ní tọ́lá ẹran mi létí ẹ̀ ní comment alcohol títà kan bí mi ní question yẹn ní ìdẹ̀rántí pé yàtọ̀ sí pé kí wọ́n ṣe títọrọ àforíjì àwọn àdúrà kan wà táwọn ẹbí recommend láti fi ba irú àwọn kan bẹ́ẹ̀ yẹn jẹ́ ẹran mi ní síwájú coming halkọ kódà ẹyin ramadan well ìdáhùn tí o bá sílẹ̀ kò ṣe fún ni lórí fóònù ó kẹlẹ̀ pé lórí fóònù ṣẹgbọ́ sheikh bonbaz rahimahullah mo rántí pé ó kọ tíra kan tó mẹ́ńsàn nínú tíra pé iṣẹ́ yẹn ìtọ́lù síhẹ̀r àwọn dùwà tá à ń mẹ́bí láti fi tú oògùn téèyàn bá ti tí wọ́n ṣe fíyàn àtàkì tí wọ́n ṣàfihàn tó ti ilé ìrántí ìdúrà yẹn ẹ jẹ́ kí n wá then àwa yòókù tá a bá pàdé ní comment halkọ tí wọ́n ló di ẹ̀yìn ramadan inshallah kọ́lọ̀ jẹ́ kí n rántí láti fi kọ́ wa. ẹ ti wo one forty seven ni àdúrà yẹn àbí ok ṣẹgbẹ́ sísá mi question number ten now number ten. ṣé máa ṣe òsòrò mọ́ ni. ok battery ẹ̀ ti lò go ahead. ẹni so compulsory. ṣé kéèyàn bo the whole place àbí kéèyàn fi ẹyin jú sílẹ̀ ok ok ok. The question is, if one wants to wear in a niqab, is it permissible to leave both eyeballs or not? Ìdáhùn yẹn rèé. Um, Ẹ tó bi ní òkèèrè nípa yí pé ṣó compulsion abojú àbí kò compulsion abojú. Ẹni tí ò bá ti gbà kó compulsion láti bojú. Kò ní ní ìkóṣẹ̀ tó mọ̀ bóyá a lè yọ ẹ̀yìn jù sínú ẹgbẹ́ ìyẹn gbọ́n tí wọ́n ṣe compulsion in the first instance. Ṣé ti yé? àwọn tó lè ní problem pẹ̀lú ẹ̀ ok àwọn tó sọ pé compost ní ká bójú but àwọn tó lé compost ní ká bójú gan mo wà wíyà yìí pé àwọn gan sọ yìí pé àwọn gbà yìí pé wọ́n ní a lè yọ. so even àwọn tí wọ́n sọ yìí pé eh, ó jẹ́ compost láti bójú gan àwọn gan gbà yìí pé àǹfààní ká yọ ẹ̀yìn ojú méjèèjì sílẹ̀ wà tó ti yé so yes one can leave both eyeballs. So clear sísà mi. yes àwọn kan nù wọn wọn gba àlàyé tó wá lórí pé tí wọ́n bá tẹ̀ sọ pé dandan ni kán bọ everything àwọn nǹkan tí ò ṣe má fi sílẹ̀ ẹ̀yin ojú méjèèjì wà nínú ẹ̀ àwọn kan nù ọ̀gbàlàyé yẹn wọ́n ṣe ní rárá àwọn máa bò ó ẹni tí wọ́n bá dẹ̀ ní kó rí bò tí ò bá ti ní lára asọ̀npútó àgbọ́yé ẹ tí ẹ gbabẹ̀ lọ tó ti yé sìn ọ̀tí tó dára lójú ni pé bẹ́ẹ̀ ni àǹfààní kí wọ́n yọ ẹyin ojú méjèèjì sílẹ̀ wà tó ti yé now question number ten so the answer in summary is this for the one who does not even understand who doesn't hold the niqab as wajib. The question whether to leave both eyeballs or not is not even necessary, since the niqab itself is only a sunnah. So automatically, that person would understand that leaving both eyeballs is permissible. But for the person who holds that covering the face is a wajib, I say, even among them, we have people who lean to the opinion that yes, the scholars say those things which of necessity need be left should be left, and those are the two eyeballs. So she said, but there are some who feel everything has to be covered. I said, fine. If the understanding goes that way, we don't hold anything against them as long as they find it convenient to use it that way. All right? If a sister thinks leaving her eyeball, uh, she still feels uncomfortable. That's why she wants to cover it. We have no problem with her as long as it doesn't hinder her. You understand? But I say that in summary, those who say it is wise to use a hub also understand that a woman is allowed to open both eyeballs. Yes. So let's take two more questions, please. Then we we'll go and prepare for Zohar. Umu Fatima, am I on aleykum salaam wa rahmatulah naam naam naam. Hmm. ó lọ́wọ́ ayé nú ok ó yé mi. náà ara lé. Mm. ok ó yé mi ró ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ ni. Um well àkọ́kọ́ náà bẹ́ẹ̀ ṣe ròyìn pé wọ́n rí yẹn èyí tó pọ̀ nú àwọn nàtọ́ra rí bẹ́ẹ̀ òjijì ara wọn máa ń dẹ́rù bà wọ́n tó ti yé pọ̀tẹ́ má jẹ́ kó ṣe ilé mọ̀ pé mùsùlùmí náà wà tóun náà rí bẹ́ẹ̀ wàláhì tó jẹ́ pé dáadáa lẹ́yìn gbàlérò pé fẹ́ ṣe sí i ìtumọ̀ tí ò bá mu làwọn máa fún àwọn dáadáa àwọn ànáwọ́ sí àwọn kankan yẹn tó ti yé sí i ṣé ó yẹ kí yẹn jẹ́ ní tí a ṣe sábàbí àìní ṣe dáadáa yẹn sí wọn bí? tá a bá ń wo kó lè jẹ́ fitna tí wọ́n á fi ran tí kìí ṣe tiwa sí wa tó wá jẹ́ pé ìbágbépọ̀ àlàáfíà gan tá a fẹ́ fi dáadáa ṣe àníri achieve at the end of the day tẹ́nìyẹn bá ti júwe ara ẹ̀ pé bóun ṣe rí nìyẹn a jẹ́ pé ká ró ṣùgbọ́n yẹn ò ní kọjú ká ṣe dáadáa míì tí ò rí bí n ta júwe ṣé nǹkan mo sọ yé dáadáa míì tí ò rí bí nǹkan tí a júwe yìí tá a bá mọ̀ yìí pé kò ní mú irú ìpalára yẹn lọ́wọ́ ká ṣe sùn èyí tá a rò pé ó lè mú wọn fẹ̀sùn tí kìí ṣe tiwa kàn wá tá àti ẹ̀wà ń rí kókó sáǹtúrú ẹ̀ ṣe dáadáa yẹn àti àlékòrà ló ń bì yẹn. So the question says, um, in one attempt to be nice to neighbors, if you have neighbors who are upon very bad creed, unbelievers, for example, who give bad interpretation to all actions from one. When you give them a gift and anything evil happens to them, they may associate it with that gift, even though your gift was given with a good intention. What should one do? Should one withhold one's kindness from such people? I say, well, um, it is not only non Muslims. Muslims who are not upon correct understanding can be like that too. The particular thing you think is likely to cause them to have a wrong impression of you and to ascribe to you what is not yours, such that it would damage the relationship between you, which you want to foster by giving those gifts, then it is proper to withhold. Because in the first instance, you don't even achieve the purpose for which you want to give them those things, if they have introduced themselves to be like that. However, if you withhold those things, it doesn't stop you from being kind to them in some other respect, where there is no uh, there is no evil associated, and there is no chance of them uh, giving wrong meaning to whatever you do. Allah knows best. Last question. assalam wa rahmatullahi wa barakatuh. Ali. Yes. A ṣe é ṣe bí n tọ́lọ́mọ bá nífẹ̀ẹ́ sí. Ẹ̀yin sọ pé kì ṣe kẹ́límà yẹn correct kẹ́límà yẹn correct ó ní adùn ṣe bí tọ́lọ̀n lọ́wọ́ sí àbí lẹ́yìn táwa gbèrò pa fẹ́ ṣe tọ́lọ̀n bá lọ́wọ́ sí a ṣe ṣe bó ṣe lè wò káwa gbèrò ẹ̀ tó tọ́lọ́hùn ò bá lọ́wọ́ sí èèyàn máa má mú bọ́ ẹ̀ náà ni tó gbólóhùn yẹn fúnra rẹ̀ kò rọrùn ṣùgbọ́n ìgbàgbọ́ tá wá mọ́lé ìyẹn la wa máa bèrè ń sìn tẹ́lómi bá wá wòye pé òun ti tíra ìkíní lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ṣé tá a bá ní kó kún fàdúrà kó tún lọ lẹ́ẹ̀kan sí i ṣé yẹn wrong ìyẹn ò wrong tóun bá wá ní rárá tóun ti tíra ẹ̀ níye ìgbà báyìí ó ti jẹ́rìí sí pé ọlọ́run ò ní fóun ṣe á sọ pé bolo ti wò ó tó ti yé sìn á mọ àwọn èèyàn kan tó jẹ́ pé wàláì kì í ṣe pa fi bà wọ́n jẹ́ wọ́n rìpíìtì bíi kíláàsì kan lẹ́ẹ̀mẹ́ta nílé kéwú ṣùgbọ́n lénìí wọ́n bá wọn dúpẹ́ fọlọ́wọ́n ọba tán bá ní à ṣé kéwú yìí lè yá wọn mọ́ àwọn fèlè lẹ́ẹ̀kínní àwọn fèlè lẹ́ẹ̀kejì ọmọ olókùn tí ó ké inú àmọ̀kan yẹn máa kú sí ó dẹ̀ ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ wa ní ìṣubú yìí fẹ́gẹ́tẹ̀ ń sìn so ṣé ń gbà tó ti fẹ́ lẹ́ẹ̀kí lẹ́ẹ̀kejì ó lè wá ní àṣòro ṣe bí tọ́lọ́wọ̀ yọrù sí ọlọ́wọ̀ yọrù sí kò ń kéwú bí rárá so ọ̀rọ̀ àkídà yẹn correct but ìgbàgbọ́ tá à ń mọlé yẹn lórí ìdàyẹ̀wò alright captain ẹ̀ ṣe last question àgbẹ̀gẹ̀ ládẹ almighty ẹ̀ẹ́. Uh, eh, mímá lè péjú láti kọ́ tí ọlọ́run ọba yọnu sí níbàádà lẹ́sìn láti ṣe ọlọ́run má ṣe lè wọ̀ wa èyí tá a bá wá ń kọ́ ọlọ́run dàpọ̀ jẹ́ ká lè rí ìtẹ̀lé ọlọ́run dẹ̀ ká ba níbi tí ó ti rí dáadáa coming sunday kò ní sí halkọ lẹ́yìn coming sunday àti wọnú ramadan káàkiri sábà wá I'm reminding you that coming Sunday there won't be a halqa because it is the environmental. Okay, time for salat. Okay, and then subsequently will be in Ramadan. So we'll be meeting after Ramadan, inshallah ta'ala. Okay? The second Sunday after Ramadan. first Sunday after Ramadan we don't meet. The second Sunday after Ramadan we'll meet again, inshallah. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. I can only see about uh, five or four sisters, please. Just 30 minutes after Google.